ọmọ tó yege o. ajá balẹ̀ àkàrà tó sọ nígboro lọ́wọ́lọ́wọ́. ó pa létí mi o ó pa létí wọn o. owó yeyeyeyeyeye owó yeyeyeyeye ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí ó tètè dé ó bá wọn ra ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí ó tètè dé ó bá wọn ra. ọ̀rẹ́ mi ṣe jọ ààrẹ ṣe ẹ. ah hush pop. pàtó àìsí òkè ara ẹ̀ ní kò ń ṣètò tó dára rárá. kí ló ṣe yín ní ẹ̀dẹ̀ máa lọ gé. ẹni tí jẹjẹ fún yín nylon. ẹ dúró gba nylon. orí mo bó ṣe ń ho bẹ́ẹ̀. ẹ jọ lọ bẹ́ẹ̀ wọn náà ti wà ní ẹni máa rán. eléèlé lọ fẹ́ rà. èlé lọ sọ́dẹ̀ eléré kejì. ẹgbà ẹgbẹ́jọ lẹ̀ fẹ́ àpẹẹrẹ lọ́wọ́ ìgbìyànjú. ẹgbẹ́ owó wa ẹgbẹ́ hush pop lẹ́gbẹ́jọ ìwé bí sí àfàrà. ẹ ní Christine kí ló ṣẹlẹ̀. àá ah, ah, kí ló ṣe yín gan gbá lára yín o kí ló ṣẹlẹ̀ gangan náà. Ah. ó ga ọ ẹ kú iṣẹ́ wọ́n lè bá yín ṣe báyìí. ṣáwa tá a wà nígbà ṣeré là ń ṣe ń bí ni. ṣáà jókòó jókòó. wọ́n jókòó ọ̀rẹ́ òsì yín. àkàrà hotspot rè àkàrà bí. bẹ́ẹ̀ ni tí wọ́n ti ta ọmọ ní wọn ń tàkà àwọn ọmọ tó ṣé ọmọ ìyá yín ni orí wọn wọ́n ṣe rí ẹyìn rẹ rà ta ẹ bá lọ jàkàrà yẹn. hundred naira. hundred naira ẹ ṣe o. bá mi tàkàrà two hundred jọ ó lọ sọ yẹn fún yẹ ilé kó fẹ lákàrà tún ọdẹ ó ṣẹnu yíyọ wíńbà mi tàkà jẹjẹjẹjẹjẹjẹ. lórí kí lórí parakara yìí ló fẹ́ lákàrà two hundred ẹ kò sí wàhálà àwọn náà la bẹ polówó ọjà. tó o bá rẹ lómi ara olùṣe ọmọ. ẹ wọ ọgbà ń gbọ́ ní mú jù ẹni ní mú jù. wọn náà fẹ́ sọ. tó bá jẹ mi lọ́wọ́ mi. ó rà kára tún ọ̀dọ̀ lọ́wọ́ mi rà wá. má bínú owó ọjà ìwọ wa. má bínú ọjà rẹ olóṣì. Ah, ọ̀rọ̀ tó sọ̀rọ̀ náà pọ̀. ọ̀pẹ́ jọ́ sọ̀rọ̀ sí ọmọ àlè nígbà máa ń jà mí lólè ló fẹ́. ẹ eh, ó fẹ́ rà onílò fifty naira ok fifty fifty naira mo ń ta àkàrà ní orúgbó tóbi tó àmọ́ mẹ́ta ni wàá fún un bọ́sà ti gbèdé sọ fún wọn mẹ́ta kára sí wa nìyẹn tó gbọ́. Agídí ẹjọ́ sọ́mà tó dé sí máa ṣe bí ìwé rẹ̀. Fatai. Kàrímọ́ kàrímọ́. Àkó àná. Ah. Kí ètò ìjẹ̀sùn tó ń bẹ ibi ìwèrè báyìí? Wo mi ò gbọ́dọ̀ máa sùn bẹ́ẹ̀. Ó rẹ̀ mí gan. Ṣé wọ́n mọ̀ pé iṣẹ́ tá a ṣe ní sọ̀ lánàá yẹn ó ti pọ̀ jù ni? Àti pé àwọn èéfín tá ó ń jáde ń di àkàrà yẹn ó ti di gbogbo mú mi ẹnu ni mo fi ń mí sìn. Pẹ̀lẹ́. Ẹ̀hẹ́n wo ah, pẹ̀lẹ́ ọmọ alájẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí. Tí mo ní tí n bá jí màá bá ẹ sùn kò dáa kẹ́nu ẹ dàbí blade kò dáa báwo la àwọn kọ́sọ́mà máa máa wá bá wa rajà tí wàá máa gé wọn wàá bá fa bẹ́ẹ̀rẹ́ wọn o ti máa ń sọ̀rọ̀ sí wọn jù. o mọ̀ pé olórí burúkú ni àwọn kọ́sọ́mà yẹn èmi ló bá ya wèrè báyẹn wọ́n máa yẹyẹ mi nìyí ah yẹn fi wèrè pọ́ọ̀tì ẹ̀ṣọ́ pé mo kéré. àwọn olóyìnbó ti sọ pé customer always right bó tilẹ̀ jẹ́ pé àwọn míì left inú wọn ẹ̀bọ̀tì èèyàn gbọ́dọ̀ máa mọ ìwọ̀ntúnwọ̀nsì ojú ọ̀la sáà wọn ò ní choice wọn máa bá mi rà wọn máa rà wọn ò ní choice jàre. kò sí wàhálà náà ọmọ alájẹ tiẹ̀ ni wọ́n ná wọ́n á wá ṣáàdì kò pè mí lánàá bàtà ṣetán ó ní kí n ká lọ lé ká tún jọ lọ sùn inú mi ti dùn mo rò pé màá rí nǹkan tọ́lá <laughs> mo rò pé màá mẹ́nu ẹ̀ ìgbà tá a dé tán mo ju ọwọ́ right ó gbá yẹn dànù mo wò pé ok àwọn tó bá ní small stash ọ̀gbà mi ò kí n láìkí ọwọ́ right mo nà left wa, ó tún gbá yẹn náà dànù kí ló dé àǹjarun pálọ ẹ̀ ò ta mí dànù kó dáa kó yẹ kó máa lọ bẹ́ẹ̀. mo fapá ọ̀tún yín sí mi mo gbá pẹ̀ dànù ok tó o mọ nǹkan tí ẹ kò ṣe nà tó bá ti ṣètò ẹ tó bá ti jábá sí mi èmi náà rẹ̀ ṣe. a kò dáa bá tiẹ̀ sì wo ṣe fún mi ó ti pẹ́ ta ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí. ó mọ ẹ̀tọ́ tó yẹ kó ṣe tó bá ti ṣe. ṣe ẹ̀tọ́ yẹn náà ṣáà ní ká sì dúró. ẹ̀tọ́ ni ó mọ̀ pé kéèyàn tó lè ra nǹkan lọ́jà wàá jẹ testing téèyàn bá dọ́dọ̀ ní suya bá ní testing ní àgè fún ẹ wàá mọ bó ṣe rí lẹ́nu. Ah, irọ́ mi ìṣerú tèmi bẹ́ẹ̀. Hmm. ìwọ kì í ṣe gàrí tán wọ́n jẹ àbí. Hmm. tó bá ti rẹ́dì lọ́sẹ̀ tó. búrẹ́dì ni wọ́n téèyàn bá máa rà ẹ́ kò lè já láìlọ́ nǹkan tó sanwó. bẹ́ẹ̀ni tó fowó tó tọrọ àbí o fẹ́ jàǹpá èwo nu. owó tó ní kí n fún àbúrò ìjànpá. a jẹ́ n gbowó. a irọ́ jànpá. jẹ́ n gbowó jẹ́ n gbowó farunpalẹ̀. jànpá. farunpalẹ̀ ó kàn jẹ́ pé n tó máa padà ṣẹlẹ̀ o ní láìkẹ́. kí kí ni jàre. Ah, mi ní láìkẹ́ máa ṣìtàn ìyàwó tí mo fẹ́ fẹ́ kódà téèyàn bá ṣìtàn ẹ̀yin obìnrin ẹ máa máa rojọ́ kiri ni ẹ̀yin dẹ̀ wọ́n ló ń fìyà jẹ mí bóyá kí n kúkú wọ́ rẹ̀ kùnrin kan kájọ máa rìn kiri kí n fi yẹn ṣe gay friend. ó dà bẹ́ẹ̀ bobrisky àmàfẹ́. bobrisky kọ́ ó dangerous ni àbí wèrè ni ẹ ni. ìyàwó. <laughs> kò wo ibikíbi tí yẹn bá wà kó máa ṣòṣe ẹ kiri o kò sí ètò kẹmi o. ìyàwó bọ̀bí rísíkì. ọ̀rẹ́ rìn àbúrò òkè wọn bẹ́ẹ̀ mi mọ àwọn African bọ́ọ̀lù wa gbà mọ́. èló ló pè é. five thousand ni àmọ́ wàá fún mi ní two thousand five kí n túnra ìdú mi tí mo pé ìdú àná yẹn ọ̀dà kó gbogbo ẹ̀ wá kó gbogbo ẹ̀ wá ṣó mọ̀ ṣírò kó wó wá jáde. yọ owó yẹn bẹ̀ lẹ́kẹ̀lẹ́ màkàrí tó kù so tí n bá máa fi rapò ẹ̀wà màá ra òróró ìwọ ṣáà máa lọ sí sọ̀dẹ̀ mi gbà ṣéǹjì tó lè kú bẹ́ẹ̀ náà ni so nísìn jẹ́ n tètè máa lọ́lé torí ṣáìdì tí mo fi lẹ̀ ni àwọn ọbẹ̀ tí mo dẹ̀ fi lẹ̀ ni tí ò bá tí kó jẹ tán ìyẹn á ti bàjẹ́. ṣáà máa pẹ́ kó tó lọ báyàwó ẹ̀ kí ni ìwé ìlẹ́nu gbẹ́nu lọ́jọ́. wúwá wúwá mímì ìgbà gbogbo kan jẹ́ ìgbà ilé. ìwà àtàwọn òun máa lọ o mọ nǹkan kan ò tiẹ̀ wà romania rárá ó ga jù ẹ ọmọ tá a máa ṣe é sìn ọmọ alájẹ ọmọ alájẹ ọmọ alájẹ àkàrà tó kí ọ ọsàn làkàrà. kíni kíni tó bá ń gbọ́ jígìrì jígìrì ṣùgbọ́n omi ṣùgbọ́n omi wò ló pè kúrò jàre. Ah! bébì mo miss ẹ lọ. o miss ni ah, ó lè dá mi dúró sí ìbàlẹ̀ látara wọn yẹn dẹ́n kọjá wọ́n ń wò mí wọ́n ń wò mí eh, látara wọn báyìí. má bínú má bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé mo ń owó tó béèrè yẹn náà ló jẹ́ kí n pẹ́ ọmọ kárí yẹn ti fẹ́ máa jájú orí ẹ̀ lọ́sìn kò gbé àpò owó ẹ̀ yẹn sílẹ̀ ṣe lóṣù yẹn mọ́kùn bíi world championship belt ẹ kò yé mi mọ́. ṣé tí wàá mú wá báyìí. ẹ mo ti kó wá pé wà á dáì. ọlọ́run ò mo kó ẹ̀jẹ̀ gan o. Fatai ó ṣe mi. kí ni mo ṣe. Fatai ní ìwọ ìwọ òun fẹ́ bọ́sẹ̀. bọ́sẹ̀ ta ló ń jẹ́ bọ́sẹ̀ ta ni bọ́sẹ̀ náà. ṣó ṣó ń fi mi ṣeré ni. ta ni bọ́sẹ̀ àmì láìkí tó ń sọ yìí náà kí ló ń ṣẹlẹ̀. bọ́sẹ̀ ọ̀rẹ́ mi. èmi fẹ́ bọ́sẹ̀ wàhálà ọmọ ẹ̀yin òyìnbó nìyẹn ah, kálọ́mọ nàìjíríà ló máa understand nǹkan tí mo sọ yóò rẹ́yìn òyìnbó nìyẹn. understand kini sọpọ́kẹ́ lẹ́yìn kárí àtẹ̀mí kò sẹ́ni tóun tó ń fẹ́ kò sẹ́ni tóun fẹ́. gbogbo nǹkan tí mo ń fẹ́ láyé mi ni pé tí n bá ti lóyìnbó kan tí mo lọ́mọ nàìjíríà kan amókè ìwọ bó ṣe dẹ̀ ìwà yìí lọ́kàn tèmi o mi mẹ́lòmí o ọkàn tèmi òyìnbó nìyẹn you are a british citizen kàrí dẹ̀rẹ̀ ọmọ nàìjíríà ni ẹ̀yin méjèèjì join together ó ti tó mi àkàndẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí kàrí mọ tó ń lọ ni mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o pé sọ̀rọ̀ ẹ̀yin ti bí mi mo dẹ̀ lè máa lọ. kó wá kó máa lọ. kémi kó fún ẹ kí n tó bínú lọ. máa bínú ya owó lójú ẹ̀ máa dẹ̀ máa lọ. wàá fọwọ́ lè yà. ṣé n ya pépà fún ẹ kí ló. ìrèdú mi gèzìgèzì ah, ó mọ ó mọṣẹ́ yẹn ó mẹnu ẹ̀ bàjẹ́ ń bọ̀ ṣó tún kà ní ṣe mímú mi ní gbogbo ẹ̀. nka atm machine náà ẹ tẹ iye tẹ fẹ́ àkà jáde. Mm. earring tó ló fẹ́ fi lè rà kódà kò sọ̀rọ̀ g-string. ẹ na ọmọ pátá ológun ni tó máa ń fà sẹ́gbìn òde pàtẹ́kọ̀wọ́ sí kíra yẹ́lò àti pọ́pù. má ra yẹ́lò ó ti máa lẹ̀ mọ́kọ́lù ẹ̀ jù black. black máa yọ lára ẹ manage this for the weekend. Ah tèmi náà fi lè ṣe àpò o get. o ní fún mi lówó ọ̀kadà. àyọnu ẹ yọnu ẹ ẹyà ẹyà ẹyà ẹyà. pátá ẹ mo ti lọ mo ti lọ. àmọ́ lọ ah! olórí burúkú lọ́wọ́ yìí o mọ ignition mi wá sáàtì mọ́tò mi ayé mi. ọ̀ṣun bọ̀kì tán sọ nígboro lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ kárí alákàrà mi ò tiẹ̀ bú náà kí lẹ sọ báwo ni gàrí. ọkọ mi. kù iṣẹ́ ah, wọ́n ti ń lọ ẹ̀wà yẹn wọ́n ní kí n padà wá gbé èrò pọ̀ nbẹ̀ náà ni. òṣè bébì mi. Ah, ó pẹ́ wá lónìí. èmi yàyàyàyàyà ajá wa. ajá wa o. ajá wa. my customer. ẹ ẹ kárí. my customer. ìtàkùn sọ sí mi nímú ẹ̀rọ kàrà ó ta gẹ̀gẹ̀ sí mi lọ́rùn. kàrí alákàrà ẹ wá wò ó ẹ wò ó kàrí ah, alákàrà. ẹ <laughs> jẹ́ bá mi má kàrà. kò tí ì délé. kàrí alákàrà. àkàrà ò tí ì délé. bẹ́ẹ̀ni. tí wàá lọ orin jẹ́ nǹkan fún mi ẹ̀kọ́ kan orin gbèrè fún mi. ẹ má bínú kọ́sọ́mà. ẹ má bínú kọ́sọ́mà mi. kọ́sọ́mà dáadáa ni. kọ́sọ́mà dáadáa ni. wọ́n ti kọ́ni fún yín. kọ́sọ́mà dáadáa ni. kò ṣe ń jà kàrà ẹ̀jẹ̀ sí kọ́sítọ́mà dáadáa ni kọ́sítọ́mà eh, eh. dáadáa ni pòkì. ẹ̀jẹ̀ tí wọ́n máa ṣàjọ orí kìíní ṣeré. ẹ̀jẹ̀ kí kí eléyìí bá ṣe ń kíra wa lẹ̀ kó má bàa lọ nù. very okay boy. bọ́dà kọ́ndẹ̀. bọ́dà yín wo ló ń kọ́ndẹ̀. ẹ bá mi rà kàrà kàrà mi gbóná dẹ̀ fresh. ó gbó ó fẹ́ ṣé ẹ̀kọ́ lánú ẹ̀kọ́ lánú sọ̀rọ̀ gbàgà ẹ̀ ń wojú òun ló dé look face èmi lẹ́kọ̀ọ́ pé ẹ̀kọ́ pé ẹni àwọn ọba yẹn ẹ̀kọ́ lánú bàbá kọ́ndẹ̀ anyway ṣé èmi tí mi lọ sọ́dọ̀ wọn tí mi lọ bá àwọn alálùbáríkà sójú dùn mí ni abẹ́kọ̀ ojú mi fọ ni malaye yẹn má bàbá mi sọ fún ọkọ mi mọ ẹ bẹ ṣe rí ẹ ti jà kàrà kan fúnra yín bẹ́ẹ̀ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ jà kàrà yín sójú wọn bí. àti sùrà ẹ máa ń kọjá yìí ẹ máa ń kọjá yìí. èyí kò ń ṣẹ́jú sí kọ́sítọ́mà kọ́sítọ́mà mọ̀ ibi tó ń lò. àbí fi ṣe àkàrà yìí yóò fi ràn wá ni. kí ló dé tẹ̀ tó ẹ lè fi àjà. kí ló dé tẹ̀ yìí kò yé mi ẹ lè fàyà gbàkàrà wa kò possible. bébì mi. yes baby. èmi fẹ́ lọ gbé ẹ̀wà. ok má pẹ́ ọlọ́run ọkọ mi nílẹ̀. o bébì. ìwọ náà mo ṣì ń wò ó eh? ó ní kí n sóúnjẹ lẹ́ẹ̀dì ẹ̀ mo dẹ̀ ti sóúnjẹ o òdẹ̀ wá lé wá jẹun látàárọ̀. àbí mi ti ń bọ̀ ni mi wò pé tí bá tún máa wá lé wá jẹun yẹn tún lè jẹ long thing so yẹ mo kàn yọ̀dọ̀ kárí ni ọmọ bó bá lẹ̀ bẹ́ẹ̀ ni àkàrà kárí mo kàn ní kí n ra àkàrà ń tèmi ni o. ó lọ ra àkàrà ìwọ kọ́ ló ní kí n sóúnjẹ lẹ́ẹ̀lẹ́dì ẹ̀. à má wọ ẹ mo máa jẹ ẹ later later things ni ó lè fi yẹn sọ wá alẹ́. Mm. ẹ kò mú jẹ́ ká jọjà kàrà ọ̀rọ̀ jàkàrà yìí. Ah, o lè máa rájàkàrà wọ́n nìkan kàrà. Ah, ayé kàrà ló ti bàjẹ́ níbi àkàrà dídín. kí ló dé tó wá ń ṣípì fọmọ lọ́mọ. ìjọba ẹni rò. àkàrà yìí dùn. Ah, òbí bí o ti já sí mi máa ń sọ fún ẹ pé kò já sákàrà àkàrà yìí ò já tó ti rí ní ìsìn o ti rí bóyá wà pa tó succulent tó jẹ́ make sense gan. èmi ò já sákà àkàrí obìnrin kó máa ṣe pè mí ó ṣe máa ní kí n já sákà àkàrí. àbẹ̀rẹ̀ màá tuntun nù mí. wọn nìkan ló lálẹ́ ayé fún kó máa jà. torí bẹ́ẹ̀ máa ṣàkà àkàrí ní next time tó bá ti mú wa centralize ẹ̀ rà á kún pọ̀ rà á pa wèrè bí ọ̀yọ́ tó gbé pọ̀ ní pápá wèrè lẹ́kàárí abájọ tún akarakari lójoojúmọ́. n ta máa ń sọ fún ẹni yẹn. tọ́mọ ẹni bá da ẹ̀jẹ̀ ká pọ́n dé akarakari kọjá bẹ́ẹ̀ ó súpà hmm. Hmm. kí ló dé ń pa búrẹ́dì dàbí pẹ́ níjà ti tẹ́lẹ̀. tó bá yá ń sìn ẹ máa ní sídìí tù dé o èmi ti so oúnjẹ lẹ o lóòótọ́ àkàrà yìí fine ṣùgbọ́n oúnjẹ tèmi kò gbọ́dọ̀ waste o tó bá fẹ́ wàhálà. ojú òru máa jẹ ẹbọ níta tì nìyẹn. àtúntì mú ti tó mẹ́rin ní ìsinyìí o mẹ́rin ló ti mú ní ìsinyìí o ọkọ mi ẹ máa rà kàrà ẹ máa rà kàrà kàrà ni búrẹ́dì ló ń bíbí inú gé yẹn bí bàtà ẹni jà ti tẹ́lẹ̀. o lè pa mí sáyé wo lè má jà kémi náà lè bèbí ó dùn mọ ẹyẹ nù ọ. Fatai. Saidi. dúró sọ fún mi kí ló máa ń ṣe gangan náà kí ni pírọ́blẹ́mù ẹ tí o ní nínú láìpẹ́ ibo ni wọ́n jí lọ. fẹ́mi jí lọ ìwé òkèrè rí wúrà tẹ̀lé. <laughs> o ṣáà lọ jíìmù. báwo ló ṣe wà. ẹlẹ́jì èrè bí a fẹ́ jí òrìṣà mi. ẹlẹ́jì àwọn six pack. àlọ́ náà yàn ni o. èsì wèrè. iṣó ń lọ. ẹ mo lọ bìṣẹ́. oró kò ní dá wọn lé ko o ó padà gbọ́dọ̀ mi ṣiṣẹ́ ó máa sùmẹ̀tì mi olórí burúkú ni o. lémi mo jẹ ní lọ kó sìmẹ́ntì. mo kú mo fọ́ o ó dà gbá mi fáwọn ọ̀nà ọ́fíìsì òní o. ọ̀dọ́ kárí ọ̀rẹ́ o ti ní problem gidi gan ni o rẹ mi sọ fún ẹ o. ìyá ibi téèyàn bá ti ń jẹ tó ti ń mu tó ti ń rówó wọṣọ sára ibi ẹ ọ́fíìsì mi. kò burú torí pé àwa náà ń jẹ́ ń bẹ̀. òun bù jẹ́ ń bẹ̀ òun bù lágan. ọ́fíìsì ni tó bọ́jà ti ń bọ̀ owó yìí náà ni o mo ní ìdínwó gan báàlì. níwọ. gan eh. àjọṣọwọ́ oníbàjẹ́ o. Saheed ó yẹ kó rántí orin yìí o ìfẹ́ lóògùn ìṣẹ́ múra sí iṣẹ́ rẹ iṣẹ́ la fi gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ tí a bá rẹ kí nìkan kìnìkan àti lè lówó lọ́wọ́ kí ẹ kárí kó lẹ́sìn lẹ́kàn tó bá lọ gbójúlé mi ò tẹ́tàn ni mo sọ fún ẹ o ò ti tẹ́ nìyẹn o. bọ̀ very important tó wà important jù hmm. àkàrà ọ̀pọ̀ ọ̀rọ̀ ni o kí ọ̀rẹ́ mọ búrẹ́dì báyìí wà lọ́rẹ́ wà lọ́rẹ́ akọ́pọ̀ méjì méjì akọ́pọ̀ méjì méjì kò ní bẹ́ẹ̀ òde.

látàárọ̀. ní ọmọ ti fọ gbogbo ẹ̀tàn gbogbo ibi tó wọ̀ fún yàn pátá ni mo ti clean so mo kàn mọ́ nù ní o ti rẹ́ẹ̀dì. be fast kó dẹ̀ fún mi káàkì. káàkì. káàkì ó wà lọ́wọ́ ó wà lọ́wọ́ ẹ fún mi káàkì ah, ah. ẹ fún mi. kò sí káàkì lọ́wọ́ mi àbí. kò sí lọ́wọ́ mi. ìwọ kọ́ ni mo fún ní káàkì ni pé kó lọ clean ká. Ah, àbí gbà gbà ẹ.

lórí ibú bí o ti mọ láwọn pọ̀ bí bí ẹni ń ṣe kíní ibo kọ́kọ́rọ́ ọkọ̀ yìí gan wà báyìí. Ah, ẹ wá káàkiri fún mi jàre irú àwọn adánidúró dún ní gbèsè wo lélẹ́yìí báyìí. di ọ̀tí màá lélẹ́yìí kẹ́ oh my goodness. Ah! káàkiri ni mo ní kọ́ fún mi mo ti late káàkiri ni mo ní kọ́ mú jáde fún mi. Eh, eh. bọ́ ìwọ kí mọ́tò dà. ọkọ̀ wọ káàkiri wọ́n fún mi kọ́kọ́kọ́ káàkiri wọ́n fún mi ò tẹ ọkọ tíbi tí mo fi kọ́kọ́kọ́ káàkiri sí i. ọ ṣe wá ń ṣe bí dèdèrè ṣe bá sọ fọgà gbé ibò kan ah. sórí ẹ bùkún ọ ọgá quiet. ẹ ẹ ibo o tiẹ̀ láì dí àbí tó fi sí rárá ni. sọ́ọ̀sì méjì o mọ̀ mi ti kọ́kọ́rọ́ mọ́tò bàbá yẹn. mi ti ẹ̀ mo bóyá mo kán mú mi ní ah, ọ̀gá. ọ̀gá ah, mo máa ti gbé irú àwọn ìdí ọ̀tún olùkójọ ìbọn ọ̀pá ìlànà Wọ́n bọ́ ìmọ̀ fún ní káàkiri náà. Ayé wà ọ́. Ah. Ayé wà ọ́. You know what? You know what, darling? I have to run. All right, sweet. Eh? Take care of you. Take care. Take care of you. Ẹ má bínú, madam. Ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́, madam. Ṣé Uber? Dòrò ibodè wọn náà fi kọ́kọ́rọ́ kan yóò bínú olúwa mi bí ó ti mọ láwọn pọ̀ bí ẹni tí ń jẹ̀gbín nù. ọ̀gá abẹ́rẹ́ wọ́n ní ọwá kí ẹ̀rẹ́ tó kọlà lóhun tó kọlà lẹ́jẹ̀. bẹ́ẹ̀ni o sì lọ olùsí oníkúrò burúkú ẹ̀ ṣó yẹ kí wọ́n máa fọwọ́ tí mi. ta ló yẹ kó sọ̀rọ̀. first come kìnnì kan. ọkọ̀ wà lọ́wọ́ mi. ọkọ̀ wọ̀ rè ọtọ́jú ni. èmi mo tọ́jú kọ́kọ́ wọ káàkiri wàhálà madam ti pọ̀jù iṣẹ́ ti báyé madam jẹ́. ọ̀gá lè gbọ́ gbọ́ ọ̀gá ṣe iṣẹ́ ti báyìí madam jẹ́ kọ́ tiẹ̀ dúró lé ọkọ wọn kọ́ tọ́jú ọkọ wọn madam kọ́ máa ṣiṣẹ́ ṣe iṣẹ́ ti báyìí wọn jẹ́ òkúùsù ni wọ́n jẹ́ sá. òkúùsù ni yàrá ìyá rẹ̀ ṣé ọ̀gá kan ní fún ọ lówó tó lọ tọ́jú kọ́kọ́rọ́ rẹ̀ kí ló kọ́ ẹ̀ ṣé bó ń jẹ tí wọn ò fẹ́ mi ni ló ń dè mí láàmú. sọ ọmọ tó ń dùn mí mi ò mọ̀ pé madam tún lè gbà á madam já wèrè ṣá. ẹ̀rọ náà nígbà tán ní ń gbé ubers ni uber. ní iṣu ewura ni. wọn lọ ra wa náà kí ló ń ṣe nílé gan-an. ẹ káàárọ̀. bóò ni. kí ló ṣẹlẹ̀. ah mẹ́wàá ti ṣẹlẹ̀ o. kí ló dé. ah àjálù burúkú ni nǹkan tó ṣẹlẹ̀ ò dára àti rárá. ó dúró mi kì í múra báyìí ló ṣe nítorí ọ̀rẹ́ mi ni o mẹ́wàá ṣe mí ni o ah bàbá yìí ni o bàbá yìí ni o. tó ìwé ní máa ń múra báyìí máa ń lọ jí. ah irọ́ ni o mi ò lè lọ jí mo police station mo wọ lọ o. kí ló ṣẹlẹ̀ police station fada ìwà police station báyìí o. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọn ta ni. ṣó fẹ́ gbọ́ mẹ́wàá ti ṣe ọ̀rẹ́ mi o nǹkan burúkú ló ṣe o tó bá rí bá wà á káàánú ẹ o wà á káàánú ẹ gidi ni o wà á káàánú ẹ bóyá ojú ẹ̀ ṣe nílì wọ́n rò wọ́n bá mẹ́wàá dàgbà ni ojú ẹ̀ já tóyìn ni o ah. Ah. mo rí ìwọ ìṣúná mo ní kí ló ṣe àgọ́ta ẹ̀ mi mẹ́wàá ti ṣe mẹ́wàá lé ni mo rò pé fóònù rí kì í tí máa ní kí n wojú aago mi báyìí station sef mi ò gbọ́ rí àṣẹ irú sẹ́ẹ̀lì ló ti pè mí irú sẹ́ẹ̀lì ló ti pè mí ní o tó gbé mi lórí nìyẹn o ọ̀hún lórí burúkú yẹn béèrè owó ni o mi ò rí ibi tó bàtí ń béèrè owó o mo lè bá wọn fà á mo bá wọn wọ mo bá wọn kó láwọn afẹ́fẹ́ mi náà mọ̀ ní bá lọ owó ni o. òkè bí èlò bí èlò yìí. Ah! ó tọ́ mọ̀ ten thousand ni o kò lè sówó kankan lọ́wọ́ mi gbogbo owó tó wà nílẹ̀ mo ti fi rè lò tá a máa fi dáná àkàrà rọlẹ̀ òkè ẹ jẹ́ kí n lo wọnú ilé náà kí n bè nǹkan tó bá wà bọ̀ ṣé wọn ẹ lè ná ni. iye tó bá rí yọ kó wá o ten thousand ọlọ́rọ̀ o ah, tó bá rí kòwé wà náà kó wá o ọ̀rẹ́ yá ikú ò ní ṣe é olórí burúkú olórí burúkú musamba mo pẹ́ títí kò gbé fóònù kó lè fowó sọ̀wọ́. Oh my òtítẹ́. gbogbo nǹkan tó wà nílé rẹ̀. nígbà wo ni lẹ́yìn kí ló kọ́ bá pàdé ìfẹ́jọ́ yìí. nǹkan tó wà lẹ́nu. eléyìí. Ah. èdè ìdẹ́jẹ́ ká jíjọ lọ. àdéhùn òkú ọ̀rẹ́ máa lọ bàbá ọlọ́pàá obìnrin láwọn àǹtí ẹ̀ mọ́lẹ́ o ah. obìnrin ni wọ́n ń wá o ṣèlú tó rí múlẹ̀ fún wa náà rè eh. ẹ̀kọ́ ti ṣe wá no problem tẹ́tẹ́ mi máa lọ. ẹ jẹ́ ẹ bá mi gbọ́kọ mi wá. àbí ọmọ wọlé lọ́bọ̀ ọmọ àtàlẹ́ mi wá mi wọ́n pè láti yẹ sẹ́yìn. ọlọ́wọ́ kan níyẹn understand mi ni ṣórí tá a bá fi irun dúdú tá a bá fi ṣiṣẹ́ ńsìn tó wàá fi dọjọ́ alẹ́ wàhálà àní ní problem táwa na ti nílé tiwa tàbí ọmọ tiwa sẹ́bi ọdún kan ti ń lọ bá ṣe lérò tó ti ń yọ̀dà kàrà lọ́wọ́ wa lati London lati America. tàti láwọn káàbù àti tó máa ń bá wa lọ deliver kara. ta ní márùwá ta lọ́kadà inú gbọ̀ngàn máa dùn. kárí sórí ọ̀rọ̀ tó sọ yìí níbi tó sọdí tó fi parọ́ ó yẹ ká brandy ara wa lóòótọ́ wò especially wóru bọ̀bọ̀ tó wá ní àná yẹn tó ọ̀rẹ́ ẹ̀ mú wa tán ló ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó yẹn. mo dẹ̀ ti fẹ́ bu lánàá ó dẹ̀ dé òun fẹ́rẹ́ kàrà ó dẹ̀ ṣe òun mọ̀ òun ṣe òun ló dá mi lóko wò òun ló mówó ilẹ̀. ee èyí lówó ìmọ̀jẹ báyìí. a ta bá ṣe a fẹ́ tó forty thousand. ẹ forty thousand àkàrà ìlú rà. akẹ́kọ̀ọ́ fẹ́ ra jàkàrà two hundred naira lọ ni. a jẹrẹ. bó ṣe jẹ́ báyìí ló ń fọwọ́ ra rí lónìí. jẹ́ ń tọ́jú ẹ̀ o ò lè mọyì owó yìí kò dẹ̀ ní dáa kọ́lọ́pàá àrẹ́sìtì ẹ̀ tán bá rí pẹ̀lú ẹ̀ wọ́n á ní kí ló ń fi dọ́là ṣe níwọ̀ tó ń takara. jẹ́ kó wà lọ́wọ́ ń bẹ̀. bó ṣe wá wà yẹn tá a bá wo London sí bíbá ẹ̀ kò ní ju six hours lọ ó yẹ ká máa páàkì àkàrà fáwọn ará London a máa gbé lọ airport wọ́n bá wa máa deliver ẹ̀ fún wọn lọ́hùn. èèyàn kan introduce èèyàn kan sí mi ó sọ pé ènìyàn fẹ́ máa order àkàrà wa láti Ghana. ọ̀rọ̀ kan tó wá wà important mo fẹ́ báyìí sọ ó dẹ́ important lọ lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn ni. Ah, kí ló ṣe kí ló dà yín pọ̀. àwọn ọmọ yẹn ò ṣe ọmọ gidi o tó bá rí bọ́yìí máa ń ṣe sáwọn kọ́sítọ́mà wa kódà ìkànnù wọn lánàá torí kọ́sítọ́mà wa tó ń wa dánfó yẹn bí mo ṣe rí wọn nìyẹn nínú dánfó nìyẹn ń gun mọ́ bẹ́ẹ̀ kó bá kó bá ní dánfó bẹ̀rẹ̀ sí lóòkè ìgbà. fatai ah. fatai mo pò láìkì wọn ń parọ́ okú kọ̀rọ̀ yìí ni. ṣé o mọ̀ nǹkan tó ń jalè wọn ò lè jí wa lówó mo trust wọn die. èyí tó funfun tójú ẹ máa ń sa kiri yẹn wà jalè. torí pé òun láìkì wọn ló ṣe ń kó kọ̀rọ̀ tó bá jáde lọ deliver kàrà fáwọn èèyàn sí àwọn ló máa ń dúró tì mí. mo rí tó ń tọ́jú owó bọ̀ mi ìfẹ́ sọ fún ẹ kó má dìjà láàrin yín. wọn lè jí wa lówó mo trust wọn die. ní ìsìn tó ti sọ pé o ò bìlífù yẹn wọ́n tẹ́ máa ṣe ni pé màá yí táyà wá síbi ìsọ wa ọjọ́ tá bá ti mu tó ti yọ owó báyìí màá kàn gíráàbù ẹ̀ ibẹ̀ la máa súnmọ́ o. irọ́ ni wọn ò lè jówó mi. a máa sún ni o ga ọ̀rẹ́ mi hmm. inú mi máa dùn fún ẹ o hmm. àdúrà ẹ ń gbà o lórí àkàrà inú inú ọmọ envy ẹ gan ni o. Ah, ìyẹn nìkan kọ́ ọlọ́run ti fàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ bó ṣe wà yìí àkàrà ló ń tà tó mèkì owó èmi tí èrò pé bóyá àwọn tó ń wọ súùtù tó ń ṣiṣẹ́ alákọ̀wé oh. nìkan ló máa ń mèkì owó lórí nǹkan tó bá ń ṣe ìyẹn lẹ́jà rẹ̀ tó bá di alẹ́ báyìí bàtẹ́ àwa kó máa kawó kawó kawó ah, ọlọ́run ti fàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ ọ̀dà pátá ọ̀dà pátá. ó nífẹ̀ẹ́ mi gan bó ṣe wà. ó pé ń tọ́jú ẹ gan-an ah, ah. ẹ wò ó kí la fẹ́ bọ́ lọ́hùn pa ntọ́lọ́hùn bá ti fi síyàn gbá kéèyàn máa yán ni ẹ pẹ̀lẹ́ ẹ wò ó ẹ jẹ́ kí n advice yín níbi tá a bá dé yìí ẹ ti rojọ́ rojọ́ látàárọ̀ ó ti tó táìmù tá a wà àwọn kọ́sítọ́mà ò ní pẹ́ dé a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ lè ṣe movement. Ah, àwọn wá àsìsì ni táwọn èèyàn bá ti mí kan dáǹsì ìwọ ló máa. òkè mo gbà ìyàwó mi ti sọ̀pọ́tì yín mo dẹ̀ ti fi yín lẹ̀ ṣùgbọ́n lórí n tá à ń ṣe èmi àti ẹ ti sọ̀rọ̀ nítubí ìnùbí láàrin ara wa a ní láti brand iṣẹ́ wa ṣe rí àkàrà tẹ́ ń wo yẹn ó lè gbéyàn débi gíga bẹ́ẹ̀ wá ṣe tòró jọ yìí ò dáa ẹ ti bà branding jẹ́. èmi ò mọ àwọn tó ń wọ̀rọ̀ òbọ̀ tẹ́ wé mi mo ẹ̀ṣẹ̀ ra caribbean skirt mi ni ẹ̀ṣẹ̀ wa máa wá bú mi irú kí nìyẹn. kọlọ tù ẹ̀yin sì wà òkè díẹ̀ caribbean yẹn lẹ máa gbé skẹ́ẹ̀tì yẹn lọ níbí yìí ẹ máa túra mú ẹ wo slippers lẹ́sẹ̀ wọn. ewu tiẹ̀ ní àdàdàdà gan ṣé ká wọ súùtù wá dín àkàrà ni. ó lè kókú tàbá wa bá wọn sọ̀rọ̀. má sọ̀rọ̀ sí wọn báyọ̀ ọ̀rẹ́ mi ni wọn mi láìkẹ́ jàre. ẹ ti jẹ lọ ẹ lògùn wa lẹ́nu. ẹ ló bọ́dà kan dẹ̀ ẹ ká sàn. ok ẹ fẹ́ ra kàrà ilé lò ok ok ok ok má bá yín tọ́jú ẹ ok ẹ ṣé gan-an my customer ah. ẹ ṣe ọlá kan jẹ mi ó tún pè é ó tún ọdà àkàrà. Ah. ó ti ọdà àkàrà. àkàrà ó ti sẹ́rí tí ọkọ àti ìyàwó bá tiẹ̀ ti wà tó ti nífẹ̀ẹ́ ara wọn ọjà wọn bá ta wàrà wà ewu kò sí wa ṣe ẹlẹ́dìí. ọ̀rẹ́ mi ẹ bọ́ wọlé tẹ̀lé ọlọ́run ṣe gbẹ̀dí fẹ́ bá wa ṣiṣẹ́ ó yá ó yá ẹ̀dìdì ẹ̀dìdì ẹ wá bẹ̀rẹ̀ sí ká mẹ́ta lò. ẹwẹ mi pọ èmi mọ ọ̀rẹ́ mi ọmọ mi lẹ́tà. tó bá lọ ikú apá ẹ ilé ah! ma bá wa ṣiṣẹ́ ni ṣíwá ó yẹ bọ́ bẹ̀rẹ̀ ilé ìlọ ẹgbẹ́ rẹ wá lọ ẹ lọ kéèdù ẹ lọ kéèdù wọ́n wá lọ lọ ẹ̀wà. bátìrù. ọ̀dà ah. èmi ló dé ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ wọlé ń sìn ni èmi ibo lẹ tún lọ. bí wọ́n ṣe ń bi ni nìyẹn mo really wish láti ṣe oúnjẹ tó nice fọkàn mi lẹ́nu unfortunately bó ṣe pè mí láti ọ́fíìsì nìyẹn pé mo ní láti tún attend sí àwọn kankan and i really have to go um, ah the last time tí mo dẹ̀ ní kí wọ́n bá mi ṣe oúnjẹ níṣẹ́ ló mess everything up ló fi yọjà oúnjẹ fún mi that that that your man does not mean pé kò yẹ kó mọ oúnjẹ sè náà ẹ̀wọ̀n ò fi kọ́ mi iṣẹ́ asọ́gbà ni wọ́n fi kọ́ mi tí mo sì mọ̀ náà nù. ok a sì ní option kan sí níbo ni mo ti lè rí àmàlà láround. àmàlà lè wá sọ báwọn ìyàrí sí ń ń bì ṣé ẹ̀ mọ́ white house ń sábó tí wọ́n ti mọ́ ń ta agbẹ̀gìrì mọ́ àmàlà wọn àti ah, ah, wá ní àmàlà kan náà mommy's dish ni wọ́n ń pè tẹ́ ẹ̀ bá wá fẹ́ mommy's dish ẹ̀ wà ní ah ìmìlà àmàlà ya àmàlà ya sá. will you stop that? àmàlà àyà sáfúnì mọ jẹ jẹ jẹ jẹ ẹ gbọ́yún rí ìkan tó wà ń Bariga mọ̀mọ́ ń Ghana ni gbogbo rẹ mo mọ. wo èyí tó bá wà lá round ni mo fẹ́. ìyárísí àti ìyásáfù ni tòsí ń bí ni wọ́n wà àmọ́ tìyásáfù dùn ju tìyárísí lọ. ó dẹ̀ wà okay and you have to make it very very fast. wàá lọ síbẹ̀ kó bá mi get àmàlà ọ̀sẹ̀ mọ́ ẹ́ kó bá mi gba ìdá ewédú àbẹ́fọ̀ ó yẹ kí lè tó àrí. ẹ ẹ fi ibi méjì àbẹ́yọ kan sí. Ah, okay gbà all right o eh, eh. ṣe bọ̀ọ̀lẹ̀ fast fast fast eh, thank you. Ah. ah, kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà. can't. Calm down. It's going to be a quick one. Let me see why. No, for me, silly. I'm tired. Tomorrow morning. Please. Are you, are you lost me, Kokolola? You lost me anywhere. Please, now. Oh, you understand relationship? No, now. Ah, stupid. Báwo ṣe ṣe báyìí? Ah, fi mí sílẹ̀. It's going to be a quick one. Yeah can't do anything. Baby, you can. Why are you talking about I baby? cannot. Maybe you can. Mi ò lọ síbi kankan lọ́la ilé ni mo á wà. Ẹ má mi ò dín kan. A lè tún ṣe tààrọ̀ lánàá. You do it in the morning. Mi ní lè sùn ni. Àwọn ṣe báyìí náà mo pàtẹ sùn máa ní. Èmi ò lè ṣe nǹkan Ah, mi sílẹ̀. Mi Ah. It's okay. You don't have to shout. It's all right. about um, this, my honey. Baby. darling, Oba. Yeah. Can I see you, please? Um, káàkiri mi ni mo wà ní tí wàhálà tẹ̀kọ́ mi ò mọ ibi tí mo jù sí mi ò bóyá bá mi. bọ́lódà. Um, mo ní meeting láàárọ̀ yìí but they were very very important. person. yóò kí n ṣe wẹ̀rẹ̀ o the fact that i'm so understanding of ṣùgbọ́n mo ti yà wẹ̀rẹ̀ you got home last night you were so tired i wanted us to have a nice time on no rẹ but ẹ fi ẹ lẹ being that i'm not a selfish husband you made a promise for ara ẹ ló fẹ́ lára ẹ sọ wípé tó bá ti gonna have nice moments together so how come níwájú ni wàá tún sọ fún ọ̀nà sí meeting See, I'm òyìnbó wa ni wọ́n ní to travel padà sílùú wọn lẹ́mí so a ní to hold meeting with wọn. stop stop stop kejì stop stop don't get me mad stop meeting what what's my business with àwọn òyìnbó ń padà what i mean is that my home tó bá order pizza àti shawarma fún mi tí mo jẹ ṣe fẹ́ order robot àti teddy bear tí mi máa bá lò náà fún mi ni. what's this now be a woman take charge of your okay. home. okay oh, hold on hold on three hours i promise to be back in three hours you have to trust me on this. really. yes. and if actually you're not kidding about it you meant going for a meeting but today landing was so tired so drop car keys or redressing mirror so one bet of a fellow if truly you're not playing pranks. you meant actually Yoko. Thank you. Thanks, darling. I'll see you soon. Okay? Take care. Bye. wà lóòótọ́. God, what's going on? Ah, what kind of a woman is this? Ṣé bá ṣe máa máa What's going on? Àǹtí mi. Ah, báwo ni o? are you? wà pa. Pẹ̀lẹ́. Àǹtí mi, ìbùdó ṣe èso ni. Wọ́n wà sí ti lọ bí iṣẹ́ as usual. Bọ̀ mo pè wọ́n lálẹ́ àná, wọ́n dẹ̀ láwọn ò ní jáde ọtún ilé ni bó ṣe sọ fún ẹ ló sọ fún mi náà fún òun ní jáde lé mi àfi bó ṣe jí tó nípa wọn ní meeting ló kò ní kọjá three hours ó yà mí lẹ́nu pé ìpàdé ara yín just now now now lọ sí bọ́tà kò tí pẹ́ǹsì tó bọ́tà definitely we have to drive fast nìyẹn kó tó dìbò wọ ti lọ bí iṣẹ́ iṣẹ́. mo kí ló náà ti ní máa ṣe báyìí náà mo pè wọn mo bá wọn sọ lálẹ́ àná. ìyá tó bá dé kájọ bí because kò yé mi náà mọ fi ṣáà wà ókè. mo mọ̀ ọ́n kọ́. kìlẹ̀ ṣe kó fẹ́ jẹ anything pé bóyá in case you want to eat bóyá so you can cook for our pot too. ọ̀hún kú ṣe bí ń pa yín ni. Ah. ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́. ọlọ́rọ̀ àbètí dìdì. onílé tí ò bá fura kí ló máa sọ ó lè ló máa kó ṣó dìgbà tó lè bá kó yín gbogbo ẹrù yín lọ tán ṣó dìgbà tó bá palẹ̀ mọ́ gbogbo ẹrù yín tabọ́tabọ́ tó kó yín lọ tán kí ló ṣẹlẹ̀. ṣé ìgbà tó gún bá wọ̀lú kókó yín lọ tilétilé ẹ kàn sún ẹ kàn ṣàdẹ̀rẹ̀ alẹ́ ṣáá ọkọ yín kan. wọ́n lọ bí iṣẹ́ ẹ̀. wọ́n lọ bí iṣẹ́ àbọ̀ láwọn lọ bí iṣẹ́. wo ló tún fẹ́ lọ ibi iṣẹ́ ló lọ. Ah! àti sí ẹ̀dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ó lè dẹ̀ ti fẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹrù tọmọ yín lára ẹnu kò sí tó kàn mí owó tèmi ṣáà ni mo ti wá yá yín ẹ má sùn tẹ́tẹ́rẹ́ ó dàbọ̀. irọ́ ẹ lè lọ ẹ wá kí ló ṣọkọ mi. àti tẹ má dà mí lápá kí ló ṣẹlẹ̀ ibo oore mo fẹ́ ṣe yín ẹ wo mi ò fẹ́ wàhálà o kọ́ mà níyàn tún dé ládùúgbò mi fẹ́ kọ́ tẹ gbórúkọ mi rárá mi fẹ́ wàhálà o. kí ló ṣẹlẹ̀ ló jọ sí ọkọ yín kàn dé ó fẹ́ kàn mí Ah, ṣé kì í ṣe pé torí pé ẹ̀yin àti ẹ̀jọ́ ń ṣorogún òwò báyìí ṣé yẹn lè ṣe wá pè mí tẹ pariwo bẹ́ẹ̀ táyà mi tiẹ̀ ti já ṣé kò ń ṣe ọ̀rọ̀ olórogún òwò dé. orogún òwò lèmi ṣe wá pè yàn kò sí wàhálà ṣá tẹ bá fi ojú balẹ̀ báyìí ẹ̀rí imú yín tẹ bá dẹ ojú yín àárímú ẹ̀yẹn dánwò bí wọ́n ti dánwò tẹ́bà ká ọkàn yẹn pè mí lólórí ọmọ rẹ̀ ẹjọ́ yín kan wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ayé yín fún yẹn tí sọ fún mi pé èmi ń ṣe orogún òwò pẹ̀lú yàn kan kí ló kọ́ mi pẹ̀lú kárì ẹ wá owó tèmi ni mo ya yẹn ẹ má sùn tẹ̀tẹ̀rẹ̀ o o lè ti fẹ́ kó yín lẹ́rù lọ tán wọ́n ló nílé tí ò bá fura o lè ní oko o lè ti ń kó yín o ti fẹ́ kó yín lọ tán báyìí ó dàbọ̀. kọ̀ǹdẹ̀ kọ̀ǹdẹ̀ ọkọ tèmi ah, kò jẹjẹ bẹ́ẹ̀ ńgbà torí kọ̀ǹdẹ̀ ò fẹ́ burú ńgbà torí kọ̀ǹdẹ̀ ò fẹ́ burú ah, ah. ẹ gbà mí àbí àbóòtọ́ ló ń sọ ni kò tiẹ̀ lè jó òótọ́ kọ̀ǹdẹ̀ adébíwá bá mi adébíwá bá mi hé kọ̀ǹdẹ̀. <laughs> kú lé o ẹ kú lé. kí ló ń happen na rẹ́rìn sí mi o bébì pẹ́pẹ́ dẹ̀ ń gàǹgò bébì wavy skido hmm? kí ló ń ṣe ẹ na rẹ́rìn sí mi àìwó ni gbogbo eré mo ní ẹ kú tí n bá kú lé ṣé ọ̀rọ̀ lèèyàn fi ń dáhùn ni tí n bá kú lé kọ́. gbàgbé gbogbo ọ́fíìsì ẹ má máa bẹ́ mi fa wèrè yẹn o èwo ni gbogbo rasmọ́ bọ́gẹ́ yìí nà. ta ló ń ṣe rasmọ́ rásmọ́bọ́gẹ́ àbí. o ti bá bẹ̀rẹ̀ rásmọ́bọ́gẹ́ inú ilé yìí ìwọ ìwọ. kí ló ṣẹlẹ̀. orí irú mi bayi bí mo ṣe rí i ó wá ní ọmọ tọrọ gbọ́n ẹlẹ́sẹ̀ toothpick tó ń tàkà kan òun ló fẹ́ máa fẹ́. àkàrí nọmba tẹ ọmọ mi tó yé kébù kárí òun ṣe ìyàwó mi kò ṣọmọ onífigbá mi náà bí kárí ṣe wà yẹn ó wà lórí ta ó dín kàrà kọ́sọ́mà mi tó ṣú ọ̀dẹ̀ ní ọmọ tó mẹ́nu ẹ̀ ó yẹ ẹ má kàn máa parọ́ fún ẹ wọ́n kàn parọ́ fún ẹ ni wọ́n pòkọ̀ bànújẹ́ fún ẹ wọ́n ò dẹ já mi já ìjà ẹ ò já mi ní kò já sí di já. wọ́n máa ní kí Ògúnládé kó bá mi lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ ìwà àti kàwí eh? kàwí wẹ́wẹ́ wọ́n kàwí wẹ́rẹ́ wọ́n parí nǹkan tí màá ṣe fún ẹ. tí wọ́n bá sọ̀rọ̀ ní ìsìn bóyá wà á sọ̀rọ̀ sọ ni gbèsè a lè máa fẹ̀fẹ̀ gbéra fún ara wa ká máa sọ̀rọ̀ fún wa èwo ló fa tó fi fọwọ́ gún mi ojú tí ní bá bí mi ní ìsìn tó ẹ̀rọ kàn tí mi gbá ojú ẹ̀ tí mo wá ẹ wá tí mo wá ẹ lọ́tún lóṣù tó fẹ́ yín yá àbí àkàrà kan rè wọ́n á ní domestic violent ṣé wọ́n violent mi ni èmi gan mi máa pa àwọn ọkùnrin lé lórí máa violent ẹ pẹ́. èmi fẹ́ yín yá àbí àkàrà kan rè èmi fẹ́ yín yá àbí àkàrà kan rè èmi làkàrà kan rè wàá rí nǹkan tí màá ṣe fún ẹ ojú ẹ ló máa ṣe ń bíbà. gbàgbé o bó ṣe wà rí gbàgbé má máa sọ òṣì kankan tí o bá ṣe ọ̀rọ̀ lọ́ọ̀fù wa máa sọ ọ̀rọ̀ bíkọ́ tí bá gba ojú ẹ tó ń wà ẹ́ tí mo wà ẹ́ bí àkàràkàrì gbogbo ojú ẹ máa fẹ́ bí bùsíkàtì báyìí ó ṣe eré yín ọmọ mi ọmọ ìdúgbò ọ̀rọ̀ ni mi o ìdúgbò ọ̀rọ̀ ni mi pé. ọmọ òǹdó òǹdó mìíràn. òǹdó mìíràn. òǹdó ìlú èjì lọ máa ṣèwèrè tó bá yá wọn máa máa sọ orí burúkú káàkiri tó yẹ kó máa gbómi rẹ nínú ilé mi ná o mi ná mi ná ṣùgbọ́n tí o tó bá sọ orí burúkú má ká àwọn ọkùnrin wọn àmọ́ wọn náà pamọ́ yẹn ni. ibi bíbá iná ni mo wá sùn àti jẹ mí dáadáa tó wà dùn lẹ́nu. Ah, ìyá sáré ṣe. Ah, ah, ní sùúrù jẹ ń bọ́ ṣọ. èmi lè ṣe bẹ́ẹ̀ o. <laughs> ní sùúrù jẹ ń bọ́ ṣọ wá sí àbọ̀ ṣọ kí ló ta rẹ̀ ń gbọ̀n báyìí. Fatai. Carry. wá ní sìn. pẹ̀lẹ́. àìrọ̀ ah, ìrọ̀ dìde dìde àwọn oníbọ̀ wa ló gbé ẹrù yìí wá wọ́n wá ní kí n gbé e síbí mi mọ́ irú ẹrù tó dì síbẹ̀. Ah, sórí ẹ̀dọ́ dùn mí. pẹ̀lẹ́ ọkọ mi nǹkan ti bàjẹ́ mọ́ mi lára ọjà ti bọ́ sí mi. Eh, mo tiẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ ilé ìdùn mo fẹ́ lọ fún wọn lówó so mo á ní kí n bẹ̀ẹ̀ ra oògùn tó lóun fẹ́ yẹn kí n bẹ̀ẹ̀ ra bọ́sibọ́sí bọ̀. jọ wọn máa ń ta ẹ̀kọ́ náà lèèyàn máa ń lo gbogbo ẹ̀ wọ́n ló máa ń ṣiṣẹ́ kíákíá wọ́n ti ń ṣe mí wọ́n láwo gba àrùn àbí nǹkan kan bórí ṣe ń fọ́ mi nínú dùn mí ẹ̀dọ̀ mi ti ká. ta ló ní bàtà. bàtà yìí wò. bàtà yìí ta ló ní. bàtà máa ń lò tán ó lè jẹ́ bàtà ìyàwó ọ̀rẹ́ mi òun nọ́ọ̀sì ni ó wá ní kó wá fún mi lábẹ́rẹ́ wọ́n sọ pé mi ò lè gba abẹ́rẹ́ torí bó ṣe má bẹ́rẹ̀ yẹn orí iṣan ló ti fẹ́ gùn mí hmm. wọ́n á ní kó máa lọ mo lé bọ́ta ní bóyá tó rẹ̀ jù. àbí ṣé kí n dúró ni bóyá kí n dúró tì í bá mi rò yẹn má pè oògùn yẹn gangan mo ní ìdí ẹsẹ. màá pè ẹ ṣá lọ sùn ṣùgbọ́n má sí mi má wọrí má. fà ẹkún yẹn ó yẹ kó ti jẹ́ ìtìlẹ̀kùn bọ́ bó ṣe dé kó gbogbo ẹ̀bùn mi ni fún tá a bẹ̀rẹ̀ agbọ́dọ̀. àǹtí sùrà ẹ ẹ sòótọ́ fún mi ṣé nǹkan tẹ́ ẹ̀ ń sọ ìdá yín lójú òótọ́ sí ni. wá fata ọ̀rọ̀ mélòó mo fẹ́ máa sọ tí mo fẹ́ máa parọ́ fún ẹ. a ní ìka tí kọ̀ǹdẹ́ ká ọmọ yẹn ò dáa ìkakúka ló kà. Eh! Ah! kàrí àti kọ̀ǹdẹ́. Mm wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de. wo wọ́n ní mo mọ̀ pé o nífẹ̀ẹ́ kárí tó jẹ́ kí wọ́n sọ. ìfẹ́ ìpọ̀ mo mọ bó ṣe máa ń fẹ́ ẹnu fẹ́ ná fùfùfù tó ń bá dáka yẹn wọ́n ní mo rò mọ́lá àti mo fi ní kí n pè ẹ́ o. ẹ wo ẹ wo bínú ẹjọ ṣé kò dé dájú mi lọ ni. ká má parọ́ mọ̀ pé wọ́n dàbí pálí ẹ̀jẹ̀ wo rárá kòndé wè ó wè dáadáa. ó jẹ ẹlẹ́dẹ̀ orúkọ àwọn ti jẹ ẹlẹ́dẹ̀ ju. fìyẹn lẹ nǹkan tọ́mọ yẹn ń kó jẹ nìyẹn. ẹ wo ẹ ṣe ọlọ́run ràn wá lọ́wọ́ ah wá wá wá wá wá ah. mo ló dà. Ah, mo ti ẹ̀ kọ́kọ́ fẹ́ wá ibì kan lọ ná kí n tiẹ̀ lọ rò ná. tó fẹ́ lọ jà ni. ìjà kẹ̀ èmi. mi ṣe wà láwọn ah. ọmọ kíkàrí kéèsì máa kó wá sọ̀rọ̀ sí mi o. ẹ ṣe ọlọ́run á wà pẹ̀lú yín tí yín ò ní bàjẹ́. pẹ̀lẹ́ yóò ní jẹ́ gbé. ẹ̀mí sórí burúkú. pẹ̀lẹ́. ayé yín ò ní bàjẹ́. ìyá ò ní jẹ́ gbé pẹ̀lẹ́. wọ́n bá lọ jà o. kọ́ńdé àbí àti kàrí ẹ ṣe. mo ló fẹ́ gbà báyìí. ibi ló yẹ kí n gbà. ẹ ṣe ẹ ṣe o. pẹ̀lẹ́. ẹ ṣe ẹ gbélé gbọ́. olóṣì <laughs> àwọn wèrè gbogbo àwọn olóṣì gbogbo ó jọ jọ jọ jọ wọn lọ palẹ̀ wọn àti máa dín kàrà mi jàre. Ah, <laughs> hmm, hmm. kí ló ń mọ́tò ìbàdàn kò sí nǹkan kan tó ń kò sí nǹkan kan tó ń mo ń gbóhùn ọ̀hún bíi bíi àkàrà. irú àkàrà wo. àkàrà yẹn ó dàbí àwọn àkàrà tí ìgbà yẹn táwa ní kékeré onímọ̀ àwọn tó máa ń jẹ́ àkàrà ládùúgbò wa àwọn the same aroma tí mo ń perceive yóò jọ irú ẹ̀ náà and it's quite ó dẹ̀ dùn gan-an bá gbẹ̀ yọ. kí ló wà lẹ́nu? kí ló ń jẹ. àkàrà. ìwọ ló ń jẹ àkàrà ní òde ìlú tọ́tẹ́lẹ̀ bologbe bologbe sí. bring it down. mo wọ fáńdù ẹ mọ bí. àkàrà defected. aha mo sọ náà àkàrà ilé ìkórè tí mo sọ náà. ààyè lè jẹ́ àwọn eléyìí o torí kọ́lẹ́ra ẹ̀mọ̀ pẹ́pẹ́ títí náà ti ń dín. mo ní mo jẹ nǹkan kékeré kọ́lẹ́ra ò pa nǹkan kọ́lẹ́ra ò pa ó ní ah. <laughs> náà mo wò pé bóyá òní mo wò pé fóònù ni. Ah. Hmm. nítorí tó ṣe àkàrà yìí hmm. specialist ni o. Hmm. ó ní seven fifty. ó dùn jìjì bàrẹ̀ gan-an. ó ní seventy five naira mo rà mo fẹ́ fi wónú ni. báyìí nà. mo fẹ́ fi wónú ni. tí mo bá fún mi yẹn. màá. sọ̀rọ̀ tó bá lè ṣe àkàrà tó nù báyìí tó bá ṣe oúnjẹ i'm sure pé máa jẹ ká mọ̀ ṣó possible kó bá mi bá sọ̀rọ̀ kí wọ́n bá dáná nínú. ó possible àwa olùṣe mi ti ọ̀pọ̀ orin kankan ṣe fọ̀rọ̀ náà àwa. yẹ tó kù ọ yóò yóò fún mọ. ẹ tún gẹ́ẹ̀tì nǹkan sí. orí búkú ò ló ń jẹ́ náà. kò sí ní tó kàn mí ṣé mi lè ṣe ni ma ma bẹ́ẹ̀ wá o lẹ̀ lónìí ni ìyàtọ̀ jẹ o ti tu àwọn. kò tó mi ok wàá pa mí ni. o fẹ́ kí n fa délé. mi máa nà ẹ pa. o bá fi fana máa lè. ọmọ àdúgbò wọn ni mímí ìṣó ọmọ máa tẹ̀lé ṣe. kílẹ̀ kan mi pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. níyàwó èrè gan ọ̀ àmì ni. ok yóò máa pa ẹ dáadáa. o ti ń lò mí látàrọ. tìyàwó mi lọ́rùn sílẹ̀ tìyàwó mi lọ́rùn sílẹ̀ tìyàwó mi lọ́rùn sílẹ̀ kí ló dé kí ló dé ṣé ìyàwó tiẹ̀ ni wà wà á máa lè yàwó mi lára ah, èmi ló ń dúró tì. Eh ni màá. okay mo ti ṣe ẹ lọ́wọ́ máa pa ẹ. mi máa kàn dẹ́mọ̀ ẹ. ṣé tó pé mi níbọn. mi máa kàn dẹ́mọ̀ ẹ. máa yìnbọn pa ẹ ni. láti mú ẹ one point. one point. Ah, ah. ṣé torí pé o tóbi. o fi àjẹ ní ẹ wá. one point two point. o tún fi mi lórí ìyàwó mi o fi àjẹ mi ẹ wà yà wíwá o. Ah. ibo ló fẹ́ kú sí. final round. sọ bí tó fẹ́ kú sí fún mi. Anthony Joshua ready power of Joshua. ẹ máa wò wá o. ah ọ̀nà ṣé kò ṣe ènìyàn máa máa finish ẹ báyìí. Fatai ló lè jà o ìjà ló lè. wooking point. mo bá tiẹ̀ jẹ́ wooking point wooking nìyẹn náà jẹ́ fadélé fún ẹ ó fìyà jẹ mí ó fìyà jẹ mí ó gbà ìyàwó mi ó tún náà mi gbọ́ tí bá padà wá hmm. máa sún ẹmọ lé ni wọn bẹ parọ́ pé o fẹ́ ra àkàrà àkàrà kọ́ ló wọ́n rà ìyàwó mi ló fẹ́ gbà tí ẹ máa bàjẹ́ ni. yẹ yẹ yẹ wàràpá o wàràpá. ẹ bàbá tiẹ̀ jẹ́ olórí burúkú olóṣì mi sọ fún ẹ pé mọ́mọ́ àdá tó ń máa pa ẹ̀fẹ̀. ibo ló bọ̀ tó tó bá wà lọ èmi ni ibo ló bọ̀ ṣé mo lè fẹ́ alákàrà ṣé mo lè fẹ́ alákàrà kí wàá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ sí. kí ló dé tó máa ń sọ rubbish lẹ́nu lọ orí ẹ̀ ti bàjẹ́ o. orí ẹ̀ kò dá o. èmi ò falákàrà olórí burúkú eré ìpínlẹ̀ kó máa embarrass mi kiri. kó o sì kó ọ̀rọ̀ mi. ẹnì kẹ́kọ̀ọ́ rí mi pé tó bá yẹ wà ló fọmọ alákàrà òun náà rí ẹ títí láti ìta tó pariwo lé ẹ lórí tó tún wá kó embarrassment ẹ tó kó wá sínú ilé. láti yẹyẹ lọ gbá wọn bá fún yẹ ká lọ jọ. lọ sí bo àǹtí mi. kí n tí kò ṣe ah. ń lọ sí bo. ṣáà ní lọ sọ ní tó bẹ́ẹ̀ gbé lọ sí bo. Ewo wo waste mi náà ni a máa dé sọ̀hún akara tànà àkúta náà a máa tún dàpọ̀ mọ́tẹ́ ni gbogbo dídàpọ̀ dídàpọ̀ ẹ máa máa wòran náà ni ẹ wo ẹmi ó ti sún èmi o. láti ṣó òyọnu tó ṣe jíbẹ̀ bẹ̀rẹ̀ tó jókòó pa sórí chair síbẹ̀ ó sú ẹ ṣáàní jẹun nìkan ó ṣe bí tá a ti ṣe la ti ń jẹ ni. ẹ sista mi ẹ má jẹun tàn yín a lè ta èèyàn kan ti sọ fún mi pé àjẹ́ nìyá kárí ẹ̀dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ ló fi iṣẹ́ àkàrà ilé lọ́wọ́ definitely òun náà ti dàjẹ́ nìyẹn in fact automatically ó ti dàjẹ́ so ẹ má wọrí ẹ jẹ́ ká máa ta nǹkan míì ká máa ta bí bọ́s kọ́nà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà ó lè jẹ yín lọ́wọ́ àǹtí mi àkàrà yóò ń ṣàna yín èmi tún máa ti advice ẹ jẹ́ ká kúkú kókò ládùúgbò yìí ká lọ bẹ̀rẹ̀ ń bò mí ó ti sú mi ó ti sú mi ẹ̀kọ́ ń waste mi níta yẹn ni ọlọ́run. láti ẹ kí n kókò ládùúgbò fún ọmọ inú ah, kí mi kókò ládùúgbò fún kárí láti èmi ó ti yé mi lọ kó bá fi kò ní ṣe sọ láti lọ kó bá fi kò ní ṣe sọ. ẹ ti mọ̀ pé mi ò ní nǹkan tí mo máa sọ máa tẹ̀lé yín náà ni ẹ já tún lọ máa jọ wòran ẹ já lọ. Ah, Sifao. Ah, ọlọ́pàá mi o. Lórí ìbúlé ọmọ yìí. Ah. Ọwọ́ márùn-ún mo ní ọlọ́pàá ọba pa mí nù. ọwọ́ wà lọ́wọ́ ní ọlọ́wọ́. ẹ ọ ṣeun olórí burúkú ó ti gbọ́n ra lọ. èmi tó wá ń dì mọ́lẹ̀ tó ń náà tó ń ṣe bó ṣe wọ̀n kọ́ ó ti fẹ́ kémi wá. ṣèbí ìyàwó àfẹ́sọ́nà mi ni ọ́. gbogbo ẹ̀ náà ní í ṣe ń rojú ẹ̀ ló ń takú ẹ̀. mọ̀mọ́ wulẹ̀ gbé kí ní gbégunú sáré yàn. kí ló ṣe kàndé. kàndé. nígbà mo bọ̀ mo kí kọ̀ dá lóhùn. bó ti wọ́n ṣe nù nígbà mi. nǹkan kàndé èmi ló dé. Eh, sìfáwò lòun kí ọ ọlọ́dáhùn. ṣé dandan ni kí n dá lóhùn dandan ni ó kí mi lóòótọ́ ṣùgbọ́n dandan ni kọ́ ni kí n dá lóhùn ṣé wò rí wo owó owó orí tó ṣe mí ni nǹkan ṣe mí bá dé rù. sídi ti kó lọ sídi máa àkíyèsí mi pé mi ń fẹ́ káàrí mi wá sọ fún pé mi ń fẹ́ káàrí alákàrà mi kàn kó jẹ ní àkàrà ẹnìkan nìkan nìyẹn máa ń rà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé rọ ni mò ń pa bó ṣe kó rọ nìyẹn. ẹ kí ló á àṣírà ẹ. òótọ́ ni mi ò ṣe kàrí tọ́ ni mi ò fẹ́ máa padà fẹ́ ni. ẹ á jẹ pé ọ sojú abẹ ń kó nù. kí wàá ní nǹkan náà ṣé nítorí obìnrin lẹsẹ á ronú báyìí. àbí. ní tó wà lẹ́yìn ẹ̀rí ẹjẹ́ tán mádìrú ọ̀jẹ̀ ń bẹ̀ ìwọ náà jẹ bọ́gà yín náà bá dé jẹ. national cake lọ ní yóò jẹ ń bẹ. yóò jẹ ọ̀gá náà sì jẹ olórí aládàjẹ ọmọ tó ní tálẹ́ǹtì ló máa wá èmi náà á jẹ́ nbẹ̀ máa wọ̀nyí ìyá rọ́ọ̀fù ayé èmi rọ́ọ̀fù àìdá máa wo máa wo tiẹ̀ máa wo kó lórí ibú ni ọ́ ọ̀rọ̀ pé ìrìn lágbára ìgbà tí mo ṣe ṣe tán. ọmọ ẹni tó fi sí lọ́wọ́ kó tó di pé bá wọ̀. kàlẹ́ ẹni tí ń fi sí lọ́wọ́ ọmọ tó yẹ lórí ibú. jọjọ ìwọ ló ń wo náà pa. ebi ah, pa mi ni mo gbé lẹ́tà ẹ̀ ṣe lọ. ẹ fi pàdé sọ́dọ̀ lórí ẹbí ètò àwa lóhùn. last àkàrà ni mo fẹ́ ta yìí ẹni tó bá rí lórí ẹni tó bá dẹ̀ rí kó rí kó máa lọ. ẹlẹgbẹ́dà àwọn onílé eré kejì àbí dọ́dọ̀ ẹ dúró ẹgbẹ́ àtẹ ìsọkọ mi rẹ gẹ́ra o. ṣé nǹkan tí àlẹ́ tó dá sí mi lára lóye tó pọnmi sí kù tí ẹ ń gbé láyé kiri tó máa wá bí tó máa wá lóhun àkàrà bọ́ọ̀sìmọ̀fì àkàrà ẹ̀fẹ̀ tó ń tọ̀ wá ìwọ́n ló pa àṣẹ ẹjọ́ ń jí nǹkan jẹ olórí mi báyìí tí mo kọ́ lápá kẹ́yìn ní sùúrù kẹ́ kó sì lọ. Ah, eh, èèyàn mi wẹ̀dà ìwọ náà sọ̀rọ̀. ó fẹ́ jà ní ẹ filẹ̀ ó fẹ́ jà ní. ó ti dà síwájú ẹ̀rí ọkàn. alágbára ogunlaye kárí bàtà yìí olórí gbogbo ni ẹ̀rẹ̀ máa ń gbogbo àwọn kọ́sítọ́mà lè pè wọn ò ní lè lọ. àṣé aláìgbà ló ń ṣiṣẹ́ ní òrà tún ní pé mo kó rẹ̀ sí sórí. màá ròyìn yí para yé. nígbà tí máa bú mi máa bá wúlò rẹ̀ máa tún tó máa bẹ̀rẹ̀ máa ṣe àkàrà. ẹ ṣe ẹ ṣe ló ń gbé ṣe ìpàdé kárí aṣọ tẹ́kìrì lóòótọ́ ló sọ fún mi mi ò tẹ́lẹ̀ lùsà ẹ wo bí mo sọnà mo ní yúrì mi tún lè lọlé alágbà ló dúró mi náírà lọ́tọ́ dáìdè. tẹ́ bá súnmọ́ máa gbé wẹ́wẹ́ mọ́ yín lórí orí ibùdó. tó bá fẹ́ ṣe orí burúkú pátá yìí gbé alágbà ẹ̀gbọ́n náà bẹ̀ yẹn ẹ̀yin olóṣù gbogbo yìí. ẹ ṣàánú ahọ́n mi. ẹ̀yà ẹ̀gbàmẹ́gbàmẹ́gbàmẹ́ kẹlẹ́mẹ́gbàmẹ́ alágbà yín bẹ̀ ẹlẹ́rù gbẹ́rù ẹ̀hù lẹ́yìn olóògbé kí ni kí ni kọ́ta fẹ́ ṣe báyìí. kí ló fẹ́ ṣe ọ̀dọ̀ ẹrú ẹgbẹ́ alágbẹ́ ilé tó kì í ló fi tẹ́lẹ̀ ẹ̀. báyé báyé ni òò ká máa ṣọ́ra òò bí bàbá ń yẹ ni òò ká ṣe jẹ́jẹ́ ìgbàlaṣọ ìgbàlẹ̀ wù a ò mẹ́ni àṣẹ a ò mẹ́ni ara ń ta. a ò mẹ́ni àṣẹ o a ò mẹ́ni ara ń ta o. kò ì tó síbẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ajá òkúkú ni sọ ló jẹ́ wa lọ́wọ́ ṣéun ló fà lára o. ìlara ọ̀tẹ̀ o ìlara ọ̀tẹ̀ o. ẹ sọ fún wọn wo wo ha ha kò ì si síbẹ̀ bẹ́ẹ̀ ń lọ kò ì tọ́ síbẹ̀ o ò bẹ́ẹ̀ ń lọ o alọ́ba kò ì si síbẹ̀ bẹ́ẹ̀ ń lọ. olúwa ló ṣe yí o o ọmọ ènìyàn kọ́ o. olúwa ló ṣe yí fún ẹ o kì í ṣọmọ ènìyàn kọ́. tó bá ṣe pèèyàn ni wọ́n ti kógi yọ làfi dáná. bínúbínú kọ́ máa bínú pẹ̀gànpẹ̀gàn kọ́ máa pẹ̀gàn bínúbínú kọ́ máa bínú. ọjà mi ẹ lọ́ra. ọ̀gá ojú nǹkan lọ́rọ́wọ́. my friend drive drive. ọ̀rọ̀ kò ní ọmọ ọ̀gbẹ́ ọ̀gá ọlọ́dẹ máa wà òkè nínú ọlọ́run kò sí wà. ọ̀gá alábìrì tó lọ ṣe. my friend drive this car now drive and shut up drive. ah. I'm sorry I had to to yell at you but drive kò dákẹ́ bẹ́ẹ̀ náà concentrate kò máa mọ́ to just. ọ̀nà bí wọ́n fò ó tó yìnbọn ìwọ ni jẹ́ kí n gbọ́ ọ̀nà òyà níbi tó bá ti wọ̀ kó gbà níbi tó bá ti wọ̀ kó gbà ṣáàgbé mi níbi tí mo ń lọ. Hmm. ọlọ́run kú iṣẹ́ o. ẹni sùúrù ẹ̀wẹ̀ ìkẹ́ mọ́kàlá àkàrà tó ń gbóná fẹ́lifẹ́li. mọ́tò aṣọ mi gbóná ni òjá ẹ sọ fún wọn kó tún sẹ́yìn. ẹ tún sẹ́yìn. àwọn kan náà dé kalẹ̀ tó rẹ̀ nira yẹn máa sọ pé tí. ó yẹ kẹ́ yàwó ju wọn kan náà. wọn náà máa jẹ. àṣàlọ̀ mo ti dé bí báyìí. ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni bí ń pa yín tó ẹ ṣàgbà ìjọ yín pọ̀. ó yá yá yá yá yá ilé ló ń wẹ̀dà. ó yá yá yá yá takara takara takara fún ọ ní ní ṣẹ́ńjì o mi ní ṣéǹjì o. ọyọ yọ yọ yọ yọ yọ yọ. àwa ọ̀tàkàrà oníbàárà ẹ̀sìn ìjọ wọn lọ́hùn. ó yá yá yá yá yá òun ni ẹ gbà gbà gbà gbà. àti ẹwọ tí orí náà. dáwọn lóhùn dáwọn lóhùn wọ́pọ̀ lẹ̀. kàràkàrà mọ́mí ẹ ló náà ìsìnwọ́ máa ń búyàn ni. wẹ́rẹ́ gidi ni ìyá yìí. ẹ̀yin kò gbádùn. Ah, ọlọ́run á fún yín lálàáfíà. ẹ̀yin kò sọ ẹ̀rín ni màá lò fún ẹ. ẹ bá mi ta two hundred. five hundred ni mo fẹ́ bá mi ta two hundred sí mi ìgbà change tó ní two hundred sí. two hundred yẹn tọ́lẹ̀ ń sọ sí kìíní. ẹ gbà ẹ fowó lẹ fowó lẹ. kì í fowó lẹ two hundred ẹ dáhùn. ẹ ṣe gan. ẹ pẹ́ ọ̀rọ̀ ẹ máa wọ ẹ ish. ẹ dáhùn ní two hundred two hundred. ẹ wọ kí lẹ fẹ́ rà. àkàrà wà bí o àkàrà gbóná wà ní o. ó pè yín lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní ẹ wá ràkàrà. ẹ jọ mi ò kí ràkàrà wọn sílẹ̀ máa máa rí owó orí ìyàwó wọn nú ẹ̀ bọ́ ṣe ẹ ṣáà ní sùn bẹ́ẹ̀ tí. olóṣì ẹ tó bá àwọn yìí ló máa ń rà lọ́dọ̀ wa o. lẹ́nu yín yẹbẹyẹbẹ ẹ̀yin tó jẹ́ pé ń pàtẹ máa wá bí àwọn ilẹ̀ máa ń rà. irú ìyàwó lọkọ. irú kọ́ woro ni. hello sir yes sir èmi ti forward ẹ̀ sí mail wọn bẹ́ẹ̀ ni màá lọ fún presentation láàárọ̀ ọ̀la of course wọ́n ti sọ fún mi after the presentation we are traveling. oh yes wọ́n ti sọ fún okay sir all right sir see you tomorrow good night. <sighs> ọkọ mi ṣòro mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fúnra ọkọ tó jogún fún mi if not that you are a very understanding person. Mm wọn ní mọ worth mi níbi iṣẹ́ wa ah wọ́n so appreciate mi gan tó jẹ́ ń pé they can't do without me. that's great. Anyway, thank God business is not doing badly on my own end, so I'm doing very well. Even go pick up now. Bless God. Mm. Oh, take a rest. Mm. Tired. Ah. So, Wanda, me tó bá parí iṣẹ́ pẹ̀lú mi báyìí ó mà dàbí pé bóòtù ara mi ti ń tú dànù. bọ́tà ẹ̀ ó mọ reason tí mo ṣe lọ́ọ̀bẹ mo sọ fún ẹ pé mo lóyún hmm. ó dẹ̀ gbà òun ṣèṣe ọkọ lórí oyún mi kò sí nǹkan tí mo ní mo fẹ́ báyìí wàá ṣe ni ah, ọkùnrin mélòó ló lè dàbí ẹ̀. ṣòrí ẹ kàn mọ̀ pé mo wà kẹrin ìwọ ni mo love ju gbogbo àgbáyé àná sórí kàrí bó ṣe wà yẹn gàrí ló máa ta lásán nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe wà ẹ kàn rò pa kìlọ̀sì lákìrí bọ́tọ̀ ni lákìrí bọ́tọ̀ ni. mo sọ bẹ́ẹ̀. èèyàn fọwọ́ kan rí ó ń bá rádaràda kí ká ní jésù mọ̀ pé bó ṣe máa rí ni hmm. ó máa fọmọ sáyé lọ. ó hmm. mà ṣe o. Ah. èmi ò dẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀ so torí ẹ mo ṣe ń ṣe tí. lágbára ọlọ́run máa bímọ yìí láyọ̀ àtàlàáfíà ta máa jó ta máa ṣe kú mọ ta máa ṣe pàtì. bóyá ká ti ṣe. di àbímọ tọ́nà. <laughs> torí ètò máa ń já mi jẹ lára. Hmm bó ṣe lóyún ìgan ṣe ń gbaṣẹ́. ọ̀fọ̀tàì ọ̀fọ̀tàì wàá fọwọ́ mú kan nínú èmi àbí kárí báyìí o mọ̀ pé mi ni mo lọ́mọ nínú báyìí sí kárí ò lè bímọ fún mi èmi ò dẹ̀ fẹ́ rárí rárá rárá rárá mi ò fẹ́ kéèyàn máa bá mi du ọkọ mi èmi mo lọ́kọ ọlọ́mọ ló lọ́kọ ọ̀rọ̀ ṣe nǹkan tí kárí ń ṣe ṣe ò lè ṣe ṣá. bí kí ni. mo gbìyànjú. ìwọ ni ìwọ lọ́rọ̀ dẹ tó sọ ń sìn. báwo ni sórí ọ̀rọ̀ tó sọ yẹn a máa ṣe bẹ́ẹ̀ mọ one condition condition yẹn ni pé ṣé tí kárí bá dé ṣó lè explain ẹ fún kíni àtẹ́lẹ̀ máa fẹ́ra lọ láti bẹ̀. Ah, ọ̀dẹ̀ wo ló sọ yìí náà ó ṣe máa ń wà bí ọ̀dẹ̀ báyìí sìn. ọ̀dẹ̀ lè ìwọ Fatai tawa. ìwọ tí mo pè ní best friend mi tẹ́bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé mi ni mo sọ fún o lè bìtírè mi so wa ti Fatai ń fẹ́ra yín débi pé o tún wá fẹ́ lásán o ti lóyún fún Fatai ìwọ náà pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ tí mo fi gbogbo nǹkan tí mo ní tí mo fi nífẹ̀ẹ́ so o lè dà mí gbogbo nǹkan tẹ́yìn méjì sọ ni mo gbọ́ o ó dùn mí o gbọ̀ngàn tó máa bí ẹyin méjèèjì máa bí yín. àrí ìgbà táwọn mi lọ lára ló lè kó wá tẹ́lẹ̀ mi. àwọn èrò lọ gbogbo ẹ̀rọ dákẹ́ àwọn èrò ló lọ ọ̀bọ̀dẹ́ òde ee o fẹ́ jà ní ṣó fẹ́ jà ní ó dẹ̀ dédé aago ń sọ̀rọ̀ ni ìgbà tí ò lọ mọ èmi ò láìpẹ́ ẹ̀jà rẹ ó jẹ́ bí ìmọ̀pọ̀ yọ̀dẹ̀ báyìí náà ṣó ṣó ó fẹ́ bímọ fún ẹ ni èmi tí mo lóyún gan ó jà fún mi sọ pé àwọn ẹlẹ́yà kàyú kàyú kàyú àgbáyé òṣì ọ̀dẹ̀ òponu. ẹni mò ń ṣe tí mo pọ́ ọmọ ìyá ìjẹ̀ni ó lè pa ẹ́ o. ó kó pa ẹ́ dànù jàre kò lè pọ́ ọmọ mi èmi gan lógun dáàdi mi lógun ọmọ ìjẹ̀bù ni mí. ìyá kọ̀dí sí mi máa ń jẹ́ kó má bá tiẹ̀ lọ. n kò dí síra mi. tí mi bí ṣe ń ṣe ìdẹ́rù bà mí. Hmm? Latifa hmm? ẹni àìpọ̀. Latifa hmm? mo ti ṣe kàrí ọ mo ti ṣe kàrí ọ kàwé alákàrà kan náà. ìwé ìfọwọ́ kàrí lè ná jẹ́ káwọn yìí ti ẹ̀yà náà. ọ̀ràn tìgbà tí ọ̀ràn tìgbà tí wọ́n rí aláǹgbá nínú ẹ̀wà tí kárí fi ń dí àkàrà. obìnrin wọn pológun ní kárí. kárí kọ́ èmi ni. àti mi. èmi ni mo ṣokùnfà bí aláǹgbàṣedé inú ẹ̀wà tí kárí fi ń dá kára yẹn àjọ kìíní àná tó wá pè mí pé kí n jẹ́ ká kókóró torí kárí mo gbà kí ni ká ti gbà ọ́ àdúrò mi lọmọ kékeré kan wá lè kúrò ládùúgbò ìdí nìyẹn tí mo fi lọ́wọ́ sí tí mi yẹn náà pọ̀ ọ́ ẹ̀jẹ̀ mi pariwo ah, àǹtí mi lórí ẹjọ́ ọmọ ìyá mi ni o ó yẹ kí n pariwo ni. Ah, ah! ok àǹtí mi ẹ ti gbọ́ mo ti gbọ́. ọ̀yá mi ní kó tí kò tí máa ṣe gbọ́ ìka ní àǹtí mi ok mo ti gbọ́ àwọn máa sọ lẹ́ta dáadáa fún mi. Gbogbo Um, darling o ṣàmọ̀ pé mo lọ sẹ́nu kan. ẹnu kò bá But ah, we talked about it last night. Yeah, yeah, we talked about it. You came back from Port Harcourt last night. You told me they gave you a week off. So how come you're going to Enugu this morning? Y you know what, darling? I have to go. Listen, listen, listen. If my memory serves me right, Ali àná ló dé olóore. O oh, mi ò jẹ anything. Mi ò bínú sí ẹ. Now this morning, o gbé báàgò náà lọ sẹ́nugun. Ṣé kí n máa bo gidi ṣọ́ni? Okay, okay, it's okay. Uh, you know what? My order for pizza for him and I'll make sure you get something nice for lunch something like um, chicken and chips o mọ̀ pé o oh, kúkú ní oúnjẹ tiwantiwa kan náà lọ títí thanks darling I have to go mm thanks darling I'll see you eh mi ò like that um, it's just six weeks six weeks eh I'll see you bye bye.

kọ́ńdẹ́dà oedo kọ́ńdẹ́ńpẹ́ lè. àkáàké wa a fẹ́ yọ òróǹro lọ. ìfẹ́ yóò yàgbé ọ̀rẹ́ rẹ̀ ìwọ o ti dé. ẹ bá kalẹ̀ kó sún sẹ́yìn ọmọ ọ̀dúgọ̀ràn lèmi. ọmọ ọ̀dúgọ̀ràn ni wọ ọmọ Mushin lèmi o. àmọ́ mi ọmọ. olóòwò ọba ń gbọ́ ó ń ṣáná gan. ìdí òro àbọ̀lá tẹ́jú. Ah, ìdí òro ni a ní community gun ọlọ́run bàbá bílí ẹsẹ̀ kan balẹ̀ ọlọ́run bàbá àgbàlagbà. ẹni ó yá lọlẹ̀. yé kújà yé yé èmi ló dé jẹ yá ìbílẹ̀ ló ti jà ìbílẹ̀ ló jà ẹ má bínú ẹ má bínú yé ìdí mi o. fata ìsórí ẹ pèsè. mo ní wúkú ní mò ń ká mi sílẹ̀ pàkì o. kí ni kọ́tà ń ṣe bíbá ṣé ìyá wìrẹ̀ méjì kí ló dé ṣé o máa rí ni. o mọ̀ mi mọ́. mi ìmọ̀ rí kókó ṣùgbọ́n. ìwọ tẹ̀lé kọ́ńdẹ̀ wá síbí ìyàwó tèmi ìwọ gbà mí yàwó tani ìyàwó ẹ ní ìfẹ́ mọ́ o ó ti fọ́nrẹ́ mi lóyún olórí ibu ní ọ̀dàlẹ̀ ní ẹ̀mí ò fẹ́ mọ́ ìta kò sí cutting junction kò sí cutting junction àjọfẹ́ra wa níṣu lọ́kà mo fi rògbò fẹ́ náà nígbà tá a kára ọ̀sán lọ. mi ò lè fẹ́ mọ́ ọ̀dàlẹ̀ ní o ti dà mí bọ́sà bọ́sà náà kò rí burúkú náà mi mo ti kó. ṣé mo mọ̀ mọ́ ni o mọ̀mọ́ bọ́ta. mi ò mọ̀mọ́. màá kó jáde. màá kó jáde. kó jáde. kó jáde. ayé jẹ́ ká sùn mí. àlọ́dọ̀ wá ṣe jáde. a máa sùn mí. ayé mi ò máa bínú. ìwọ gbé mi bọ́lẹ̀. máa bínú. o sì bílẹ̀ bá mi jà. bàtà ọmọ tẹ o. o sì bílẹ̀ bá mi jà. yóò yọ. smackdown. yé yé yé nkúndé. fatai yé fatai smackdown. yé olórí burúkú mọ kú ọ mọ kú ọ onídìílé lọ́wọ́. ọ̀rẹ́ ẹ̀ Fatai kò mú mo wá níjẹrin ó the same thing ni ó tún dì wa ṣé kò lọ síbi tó ti ń tàkàrà wọn mọ́ ni. tó bá ń gbọ́ yín mú ìwọ ni mo yín mú sí o Fatai tí wọ́n sọ yẹn nǹkan ọjà ti bọ́ọ̀sì mọ́nú. ọjà bọ́ọ̀sì ṣé ń ta dírọ́ọ̀gì ni. ṣáájú dírọ́ọ̀gì ló gbé tó bọ́ọ̀sì mọ́ ní ìbàdàn o tó bọ́ọ̀sì mọ́ nú ó ju ti dírọ́ọ̀gì lọ o ṣé kí o dà ṣé kí òun ẹ̀ tó wá ta ṣàpé àkàrà wọn tí o máa ń jẹ yẹn. tí a máa ń jẹ. tá a jọ máa ń jẹ bọ̀wọ́ ló máa ń jẹ ní o ṣé o fẹ́ gbọ́dọ̀ jẹ́ mẹ́ta yìí nǹkan ṣe wọ́n gidi ni o àkàrà wọn ṣọ̀pẹ̀ scotch egg bó ṣe wà ẹ ẹyin ló máa ń pọ̀ mọ́ tó máa àkàrà tí wọ́n ọ bálàgbà ń bẹ̀ bá. ẹ bálàgbà. àyà tẹ́ rí mi bóyá sọ̀rọ̀ yẹn. àyà rí yẹn. àyà rí mi. látọ̀ntọ̀n àbíkó lábàbà blue. ṣé mi kò tí wọ́n kú wọ́rọ́ pọ́ bá. a ò gbọ́dọ̀ ni tó bá ní pẹ́rẹ́ nǹkan ṣe àméjèèjì nìyẹn. ẹ nísìnyí tí ò dẹ̀ wá bọ́ tàǹsìn ṣé kèmi máa lọ. má pariwo kó o lọ kí ni kí máa lọ ni. ó rà pé ọjà ti bọ́ọ̀sù mọ́ wọn náà nù wà á lọ bó bá lọ pẹ́rẹ́ òní délé tí mo fẹ́ ṣàṣẹ tí mo fẹ́ ṣaṣẹ́. níwájú oúnjẹ mi. Ah, jọ oúnjẹ tèmi ọgbọ́n tí mo mọ̀ jẹ ní o fílẹ̀ ọwọ́ mi kò ní rẹ̀. aloscope má tàn jáde sí báwo lọ tiẹ̀ fẹ́tìfẹ́tì fatai mẹ́rin ọ̀rẹ́ wàhálà tún wà o ah, ilé kẹta ń jóná o ah, ilé kẹta sílé kẹrin sílé karùn-ún bẹ́ẹ̀ tá ń jóná papọ̀ ni o at the same time ní òrìrí ṣé orí èfi èfi burúkú ni jalo. kí ni ó ń jọmọ jìnnì kini kíni kíni mo là ń lọ eh. mo jẹ́ pàápàá lọ eh. mo tọ́ ẹ ní o fi ọ̀rẹ́ mi yẹ́ ẹ̀ mẹ́sàn ọ̀bẹ tó wà nínú ẹsẹ̀ lè ní o ṣé o fẹ́ gbọ́ nǹkan ti ń ṣe é gidi o ọmọ ìdílé àbàrọ̀ fẹ́ kókó kíní yẹn padà sílé. ntòdè ló ní awáwù mu àbí. Ah, ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí náà láti ní ìfura. Eh. èmi ló tàn síta. ẹ dóńtà. bó ṣe ń lọ yìí ò ní dé o ò ní dé. fún domi yẹn mi ò ní jèrè ẹ ní tó pàrọ̀ bẹ́ẹ̀ ni ẹ ah. tó bá ń gbọ́ màá lọ màá bọ̀ olówó ayé mo lọ ni ẹ. tó bá tún gbọ́ Thunderbolt. ṣílẹ̀ kìlà ni. bẹ́ẹ̀ mo sọ fún. mo ṣe dáadáa dàbí ọlọ́dẹ bàbá yìí ń lọ ná. wọ́n lọ fún ẹ. tí ìbá ṣe tó dé náà tí ìbá ṣe olórí ibu ilé náà tó tẹ́ ǹdí tí ò jẹ́ mọ́ tó tẹ́. jẹ́ ǹjẹ́ ǹjẹ́ sà. Ah. Love it, dear. Thank you, Love sir. it so much. Very delicious. Yes, sir. Thank you, sir. Uh -huh. How are you? Mm, I'm very well. I am fine. Bọ́nà mo rẹ̀ ní kejì. Ìgbà wo ló ń lọ Cyprus. No, I'm just wondering pé mi ò mọ̀ you hardly tell me your movements. ó dẹ̀ kí n mọ bí tó next I mean after 15 weeks of training. I pray God will crown your efforts ayọ̀ ní gbogbo ẹ̀ máa já No, there be no at all. Mo wà, Okay, máa gbọ́. Èmi náà my return call, I'll call you. eso. Al ladito. Right. Darling, surely trip what today. Kind of stressful, but at the same time very interesting. Mm. In fact, also enjoy, All they appreciate me God this time around. We had fun because bí ṣe represent wọn ó sò fọ́nì sí wọn pé ah, ọmọ yìí ó wà mọ nǹkan tó fọ́nì hmm. lọ́ba tún ní amẹ́ríkà yá kí n lọ represent àwọn lórí àwọn issues tá à ń fà yẹn náà but i told them pé kọjọ torí ọlọ́run i'm going nowhere hmm. ah, ẹ̀mí iṣẹ́ gùn jù ẹ̀mí èèyàn lọ mẹ́rin mọ́sọ̀ tó jẹ́ pé leave me is around the corner màá tún wá ní mò ń lọ sí us kan tẹ̀ jẹ́ kémi náà ti enjoy ọkọ mi jà. <laughs> Yes, dear. Wagi. I'm good. Ṣé mo ní kí n sọ fún pé oúnjẹ mi ti délẹ̀ for later? Ah, àwọn àdíṣẹ́ right away ni ọ because mi fẹ́ kó tutù bọ̀ bá if you cold drink sẹ́gbẹ̀ẹ́. Oh, ṣé mi tẹ́lá sọ? Mm. Hello. Baby, ẹ má pẹ̀pẹ̀ tó wà jù. Uh, uh, what's that? Uh, I, I, I, don't I don't get what's happening. Nǹkan tó ti ń ṣẹlẹ̀ ẹnu lé nìyẹn. I don't seem to get you. You don't need to get it, but Boluwa ti bẹ̀ tẹ́mi ẹ̀ ń bẹ̀ bó ṣe máa máa ṣẹlẹ̀ lónìí ẹ̀. Mo lọ jẹun. Ẹ eh, ọba, can, can you just stop there and explain what is happening here? Ọba, látìgbà tí mo ti dé, ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò yé mi, mi ò understand. I'm in the dark and I need you to explain to me. I'll explain. I will, I will shed light into it. Sorry. what we in life, in your need assistance. Gbogbo àwọn nǹkan tí wọ́n ò lè ṣe gẹ́gẹ́ bí obìnrin nínú ilé ọkọ ẹ̀, òun lọmọ yẹn bá ṣe. Are you saying that o fẹ́ fẹ́ ìyàwó kejì or what? Bẹ́ẹ̀ ah, ọ́, tó bá jọ bẹ́ẹ̀. You dare not! How can you? crying out loud ọba gbogbo wàhálà tí mo ṣe gbogbo iṣẹ́ tí mo ṣe gbogbo bí ṣe lọ tí mo ṣe bọ̀ ṣé nítorí tàwa méjèèjì ni. nítorí pé kírípù lẹ́ni tó fẹ́ òun ò níṣẹ́ lọ́wọ́ àbí. no ṣé bí yorùbá ló sọ wípé ká fi ọwọ́ wẹ ọwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ i'm doing it for both of us. nítorí kò abandon major obligations ẹnu lé èèyàn. tẹ̀lé mi bí ìbàlẹ̀ yẹ kí n sọ sí i nítorí bá ti sọ̀rọ̀ wọn fún mi ni mi ṣe bínú. by the way right away. No, no, no, Oba, please let's let's talk about it. Oba, wait, please. Stop. Ah. Oba. Ah! Let, let's talk about it. Yeah. Come Ah. Ah. Mogbe. Ah. Mogbe. Hmm? of course pẹkẹ hmm, of course ẹlẹgbẹ́ pé wọn nìkan náà ló dá wà nílé ló máa dà but um, ṣe mọ̀ pé since tí wọ́n ti wà ní kíní fún fẹ́ máa ṣe ń tà ó ti bàyẹ̀ pé tó bá mọ ìwúrà lè ń tà fún mi mi ò dẹ̀ fi ẹ́ ṣeré no worry me. nípẹ́ you know what you do for me now jọ bá mi lọ sí ìsàlẹ̀ gbé báàgì mi fún kọ̀ǹdẹ̀ hmm, kó dẹ̀ sọ pé kó wọ̀ mọ́ i'm sure yẹ kó ti wọ̀ mọ́ kó dẹ̀ ti fọ̀ ṣùgbọ́n all right sweet. and then ìwọ wọn ní mi lára ó ní mi lára gan nulẹ̀ you are very free to travel go for seminar go for meetings go for whatever you have to go for six weeks seven weeks eight weeks you are free o free láti rìn tó bá ń wọ̀ ẹ́ tí ẹ lọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀ wá ju kó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri dé lọ ó ní mi lára ó ní stop peace mi you know what doesn't work for my spirit kí wọn máa jáde ó máa affect spirit mi i love when people are free you are very free to go to wherever you want to go if possible ma communicate pẹ̀lú mi you know you are a career woman and your your your career the nature of your job you have to hold it to high esteem oh good fi ṣe so i'm i'm i'm challenging you be a better career woman if possible má you can go You know, ń ṣe fún mi náà tẹ́lẹ̀ eh do you understand what i'm saying good day ẹ bá dẹ̀ ń lọ ẹ tilẹ̀kùn. Thank <laughs> Inka, me really understand nǹkan tó ń What is Kọ́ndé, kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú máa dá ẹ kú tẹ́ńpà ẹ̀rọ àìjọ. Ṣé bó ṣe rí ìjókòó yìí ó jọ ìjókòó tó yẹ pé ìwọ náà máa dúró máa máa bá ara ẹjọ́ àbí. ẹ má bínú ẹ ṣáà yẹn kò ká yẹn. Can you please get out. Don't go anywhere. Stay there. Don't even move an inch. Oba, why are you doing this to me? I mean, what exactly have I done to you to deserve such treatment? Can you tell me? Àǹtí mi, ẹ wò, gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ máa ní ni o. Ẹ máa ní sùúrù gidi gan. Mo ti gbọ́, màá ni sùúrù, bọ̀ ẹ bá mi sọ fún kíní pé kó jáde iṣẹ́. Kó jáde mi ò fẹ́ rí inú mi. She should just get out of here. Ṣé ẹni ògbójókòó tí gbogbo wa jókòó yìí? Torí kó lè dani ni o. Ẹ mọ̀ pé yìí náà lẹ pè mí, lẹ ṣàlàyé gbogbo nǹkan tọkọ yín ṣe, lẹ ṣàlàyé fún mi. Bọ́ ṣe máa tì sí, tọ́ gbóbìnrin wa ka yín mọ́lé. Ṣé dígẹ̀ tẹ́ ń wo yìí? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí Emi ati kàndẹ̀ la mọ bó ṣe dénú lé mi understand. madam Eh? bẹ́ẹ̀ ṣé ń wo yẹn o nǹkan tó wà kún gbọ̀ngàn níbi iṣẹ́ rí. ẹ ẹ̀mí iṣẹ́ ó kún jẹ̀mí yẹn lọ torí amọ̀pá kíkanjú níbẹ̀ yẹn máa ń ṣiṣẹ́ tẹ́ máa ń tra yẹn tẹ́ máa lọ yẹn ẹ̀ ń kí ẹ̀fọ̀kọ yẹn a rò pé àwọn Yorùbá wọn ní pé tá a bá fi sílẹ̀ léwúrẹ́ máa gbé kéwúrẹ́ mo mọ̀ pé èèyàn dáadáa lè máa jẹ́ èmi àti Sisi Yinka la wá fi dàbí ọgbọ́n láti ṣe rí kàrí tẹ̀ ń wo yìí alákàrà lásán ni akàn mi mọ bẹ́ẹ̀ sí máa ń pè òyìnbó ẹ̀ akàn akàn fọ́ọ̀sì yẹn akàn. n ti má báyìí náà ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ plan work ni wọn kú kan dẹ̀ lọ gbé mi wá bíbá pé kí n wá bá wọn ṣiṣẹ́ àkàrà lè níta àǹtí gan mò ń pa ẹ̀ kódà àwọn aṣọ tí mo wọ àwọn ló fún un ìjọ nítorí tó lọ́hùn wọn ni táwọn bá gbé mi wá bóyá ẹ̀ máa jẹ́ ẹ̀jọ̀ máa let me get you nǹkan tó ń sọ fún mi ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú drama ni. are you serious? ṣé pé matrimonial issue lè ó lè ká ẹ lára báyìí. today you're traveling tomorrow you're flying and everywhere so o lè jókòó báyìí kó sọ̀rọ̀ lé ẹ before so you can actually sit like this and talk about your home. forgive me please ẹ ṣé ẹ ṣé ẹ ṣé gan ni mo dúpẹ́. Mommy, please forgive me. Forgive me. Forgive me. Forgive me. bọ̀dá kan lè ẹ ṣe o. ọkọ oh, tó pẹ́ o. Ah, ewu bá mi o. Ah, bó ṣe máa ń rí nìyẹn ìgbà tá a jẹ plan yẹn everything dẹ̀ lọ́ba ṣe wò ah, ó wà òkè. bàtí ó kọ́ sọ pé ká bèrè yẹn ewu mi ilé olè má lọ dàrú kí wọ́n lọ lé mi mo dálé wọn rú. sórí ọ̀gá tún ti sọ pé ọ̀fẹ́ sọ́dọ̀jú madam mi ọ̀gá ṣe promise pé àwọn máa kọ́ big restaurant fún ẹ tó yẹ pé àkàrà yẹn á tún lọ to the higher level eh? Eh, ah, tí wàá máa takàrà all the way <laughs> eh, bí gbogbo ẹ ṣe rí nìyẹn sórí ìgbà tí gbogbo nǹkan yẹn ti dán mọ́rán-mọ́rán báyìí so èmi náà wá rò lọ́kàn mi pé kí ẹran wọnú egungun kégungun wọnú ẹran ọkùnrin ẹ tún ti bẹ̀rẹ̀ ṣé torí pé ẹ ṣe mí lóore lè ṣe wá fẹ́ lóṣù tí. kò dáa kóbìnrin wà kó má la àdéhùn wí ó nídìí àdéhùn wí o. tí bá tiẹ̀ máa nídìí ọkọ ọlọ́run máa pèsè ń bò mí ẹ ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. mi ń bọ̀. mi ń bọ̀. ni. ààrẹ rìn pọ̀ nínú lórí burúkú ni wọn náà yẹ kó tí mọ̀ fún <laughs> wọn. mo mọ̀ kó máa kó máa bá ẹ lójijì ṣé o bó ṣe wà yìí gbogbo nǹkan tó ṣe ó ti realize tí ò bá realize kò lè wá bí ṣó ti yé ó ti realize gbogbo fault ẹ then eh, ìwọ gan kò ṣe pé o right tán ìwọ gan ti realize gbogbo èpè tó máa ń ṣe yẹn sórí èmi náà tó bá pè mo fi ìwà tútù àbọ̀ ohun tútù mo fi bá sí ti sọ̀rọ̀ ni títí gan ò ní kó lọ ṣé orí propose tí mo propose yẹ ẹ̀tàn lásán ni torí tiẹ̀ ni mi sọ fún pé o ti confam fún un àti pé wọn náà ò rí aláìsí ara lórí àwọn ọ̀rẹ́ tó ń kó àwọn ọ̀rẹ́ burúkú ló ń kó ọ̀rẹ́ burúkú gbà ó ti kó lé ayé ẹ̀ lé wọn lọ́wọ́ ó ti kó wọn sórí jù wọ́n máa gbọ́ kọ́mọ ẹ̀rọ àbí kan ba tiẹ̀ ni wọ́n gbọ́dọ̀ realize torí realize lọ́kọ̀ ayé tó ti yé ẹ jẹ́ kí mi fún un ìwọ náà ṣe kí o ṣe lọ́kọ. ẹwọ mi lè mi lè fẹ́ fàtà ẹ̀mọ́ ẹ̀mọ́ ọdọ́gọ́ tó ṣe fún mi ó tún fúnra mi lóyún best friend mi ó fúnra mi lóyún kò tún kò tún feel bad ó bì ṣe mi àìrọ àfàtà mi lè fẹ́ mọ́ máa lọ. kojú owó kárí jẹ́ kó ṣàlàyé kárí kárí kò dé wá rí bẹ́ẹ̀ o o lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan o sórí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀yìn alákòóbá ni wọ́n fẹ́ dàrin wa rú ni ṣó pé mo dẹ̀ ti sọ fún ẹ rí ìwọ ló trọ́ọ̀sì wọn jù sórí bó ìwà èyí tó lóyún yẹn mi kọ́ mo fún lóyún o ó parọ́ mọ́ mi ni o ọjọ́ kòmọ̀ làwọn bàbá ọmọ náà kàdàdé náà wá gbọ́ ọmọ wọn mo ṣàlàyé fún kọ́ńdé. ọlọ́run ló yọ wọn kàdà tán kópa náà wà ní tọmọ jọ wọn bí wèrè. báwo lè change. máa change apc ni mí mo ti di buhari máa change. buhari lẹ olórí burúkú kò propose rí. ọmọ ọmọ sàṣọ yẹsì fún ẹgbẹ. ẹ ṣe ẹgbẹ ẹnu sọhùn ó ti gbà padà. yájá lọmọ nǹkan ẹ ìwọ lórí láyà ò kẹrù jáde ò kúrò nílé mi ò kó jáde tó bá jẹ́ mi èmi sori ń sẹ̀ tó bá jẹ́ mi kankan ni mi lé ẹ jáde ni ni mo kẹrù ẹ jáde wọn á lọkùnrin burú ẹ tó ti dájú ẹ lójú báyìí nísìn rubbish. má bínú má bínú ọkọ mi kò ń ṣẹ̀bi èmi náà títí ò bá gbọ́n yìngì inú ò ní bàjẹ́ olórí burúkú yẹn ló pò kọ bànújẹ́ fún mi mu olórí burúkú yẹn ló pò kan bànújẹ́ fún ẹ ṣé wọn mọ̀ páyé ìṣúra ti rà ni ó mọ̀ páyé ìṣúra ti rà. má bínú ọkọ mi jù èmi ò bínú sí ẹ o gbà tó ti lọ gan èmi gan ọmọ mi ìsẹmi nípa ọ mọ̀ pé mi ò kí ń ṣe àyàngbà káàkiri kò sẹ́ni tó lè mọ̀ ọ́ lò bí wọ́n ṣe máa ń lò mí. ọkọ mi o èmi náà mì sí ẹ. jẹ́ ká wá jẹ́ ká di ládé ká lọ dáná lé bàbá àkàwà. ọ̀ èmi náà kò jó wa máa jó fún ẹ̀rọ abẹ́ máa jó sínú ọkọ mi ọkọ mi o dúdú sídì ọkọ mi ṣe mí kìsìkìsì mi sí ẹ. a sídì sídì máa ṣí gbogbo sídì ẹ. èmi bá ṣí gbogbo nǹkan tó wà lábẹ́ combat disc. ee eh, ìyàwó mi ọ̀la. tá aí